Ah, ó ti ṣí lọ́mú lọ́mú lọ́mú lọ́mú lọ́mú. ló pọ̀ bẹ́ẹ̀. olúwa mo mọ̀ pé wọ́n ló mọ̀ ń play jù láàrin wa bọ́ lémi èmi tèmi bọ́sẹ̀ tí mo bá yín dá sí olóhùn ò lè wọ́n ni. ṣọ́ọ̀ tó máa tó máa san tó ti rẹ̀ ṣáà play ah, ló bá aṣọ ṣí padà. ẹ play ah. ẹ so nǹkan tẹ́ méjì sọ fún mi nísìn ni pé mi mọ kọ́kọ́ ń ṣe àbí ọ̀rẹ́ nìkan ló mọ̀ ń ṣe àbí. mi ò sọ bẹ́ẹ̀ o àmọ́ gbogbo wa la olúwa ló mọ sùwé yìí play láàrin wa. ṣé wàá ti ń bínú ni. ẹgbẹ́ mi kọ́ má lọ. sórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ mi ó sú mi àwọn tájọ́ ṣẹgbẹ́ a máa fún wọn mọ̀ràn ẹ̀tọ́ báyìí ẹgbẹ́ báyìí ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ kí ló dé nígbà máa wá ṣe wàhálà nílé tí mo kékeré nílé ètò déta ètò ọmọ kékeré fún àwọn ọmọ ẹgbẹ́ sọ ẹ kúrí bẹ́ẹ̀. ẹ wò ṣe rí bèrè tẹ bèrè kò tọrọ ọ̀rẹ́ mi díẹ̀ torí níjẹrin mo fọṣọ níjẹta mo fọṣọ mo wá ní kí n rẹ sílé mi kí tẹ fi yẹn sí mi tó bá di lọ́la àwọn àbáyé fún wíwò sí fọṣọ oúnjẹ táwọn tó fọṣọ oúnjẹ ni ó yẹ kó fọ òkúta lónìí ni ó yẹ kó fọ òkúta lónìí sẹ mò ń sọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ fún ọ àwọn ọmọ ẹgbẹ́ tájọ́ ń ṣiṣẹ́ ẹgbẹ́ wa yìí àwọn fashion designer wa bí tí n bá fún wọn mọ̀ràn nínú ẹgbẹ́ wọn è gbọ́ ó ní ọ̀fọ́kùtà ọ̀fọ́ ọ̀fọ́ síbi. àwọn ẹgbẹ́ yìí ẹ bá sọ̀rọ̀ wọn bọ̀ kí ló dé kí ló ṣe. àwọn ẹgbẹ́ mi ayé ni kì í ṣẹgbẹ́ ẹ̀dọ̀rún o oríwo tún lè gbẹ́ náà ẹgbẹ́ mi ọ̀run mẹ́ta ń báyìí o àwọn ẹgbẹ́ ayé tí wọ́n bá ọmọ yẹn ọyàn tájọ́ ti ẹran sọ̀rọ̀ sọ̀rọ̀ tájọ́ ti bá sẹ̀sẹ̀ náà tí bá fún ọmọ rẹ̀ pé ẹ̀jẹ̀ àṣẹ báyìí ẹ̀jẹ̀ àṣẹ báyìí wọn ìgbọ́. àtúndẹ̀ gbẹ̀yàwó wọn. kò yé mi o kò yé mi ìgbọ́ tèmi o. kí ló ṣẹlẹ̀. etí kunkun náà ni wọn ìgbọ́ mọ̀ra. ẹ káàbọ̀. ẹ pẹ̀lẹ́ tábà kú lè kọ́ wágó tó ń bọ̀ wágó tó ń bọ̀ wágó. wọ́n nígbà tí a jáde mo wá dé bus stop kórópè àkọ́kọ́ ó kún kórópè kejì ó kún ìkẹta náà kan mo ṣé wọn pé kí n kó máa fẹsẹ̀ rìn gan lé. àwọn ọmọ sukùl gbowó lọ́wọ́ ẹ̀. kí n sọkọ òun ó ní kórè pé tó ń wọ nígbà òun dé bọ́ sọ̀rọ̀ kóró pé àkọ́kọ́ kún ẹ̀kejì kún ẹ̀kẹta kún lòun fẹsẹ̀ ní ìbọ̀sẹ̀ ó ní kóró pé náà ò ní sàdúrà dé kọ́ máa dàá kí lóyún fòní. ẹ ta ló kú. àní kọ́ ẹ̀ pé kò kú kóró pé ló kún. ó ní kórè sọ lẹ́nu ìwọ̀n yìí ló bá tó bá pè mí màá náà pa ni. ní mo ń lọ. ní mo ń kéèyàn ẹlẹgbẹ́ mi ní iṣẹ́ àgbẹ̀. ẹ̀yin àlejò wa ẹ̀kọ́ àgbẹ̀ kúrò ní. ṣe rí bí wàá tẹ wá síbí yìí inú wa dùn gidi gan inú wa dùn tààrà àbẹ́ gbọ́ ẹ wá rí àti dìgbò fún yín òun kọ́ ni ìṣòro wa o a sì ṣetán láti sọ̀pọ̀ tì yín àmọ́ kẹ́ wá sì lérí kẹ́ má mú ṣẹ àbí ntẹ́ bá ṣe fún wa yìí onìkan tó já lójú ó ní pàtàkì tún eh, títí ṣá. bàbá ẹ kú ohun látàárọ̀ ọlọ́run àmọ́ wà pẹ̀lú mi ṣe rí ọ̀nọ́rẹ́bù tẹ̀ ń wò yìí èèyàn gidi ni wọ́n láwùjọ àwọn ò ní sọ̀rọ̀ láyé kó má mú ṣẹ ẹ lọ fọkàn yín balẹ̀ gbogbo nǹkan tẹ́yìn bá ṣáà ti ní ìdíwọ́ ni sọ èmi fi dá yín lójú pé ó ti di ṣíṣe bẹnu yín ti dùnnú ẹnu dùn rò fún agada ọwọ́ ṣe gbẹ́gẹ́dú bẹ́ẹ̀ ti máa dánu fún wa gbẹ́ ẹ bá fẹ́ gbà àwọn ìbànú tẹ́ ẹ múra kankankan tẹ́ pé ẹ dogun ẹ dọ̀gbọ̀n bẹ́ẹ̀ bá débẹ̀ tẹ́ ní ìsìn kíní dúdú lẹ́ẹ̀fi bo kíní gíláàsì ọkọ̀ yín àti rí náà rí gan yóò dogun a máa wá lé kiri. láfikún ọ̀rọ̀ rẹ̀ ẹni a sì tán nìsín a wàá sì tiẹn tá a bá ṣe tiẹn tán nìsín tán bá wọlé níwàá máa tilẹ̀kùn ọ́fíìsì bá a fẹ́ rí ẹ lọ́fíìsì ń bá ní wò tí wọ́n bá fún alájílẹ̀ àti tí bá tún lọ́n fún katakata tá ẹ̀kọ́ po ó tán tá a lè wọ́n sí náà ẹ ṣe mo dúpẹ́ mo dúpẹ́ first of all ẹ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ kí n appreciate wípé àná à ń bọ̀ ẹ receive wa ẹlẹ́ǹkejì mo tún dúpẹ́ lórí pé bá a ṣe ń sọ̀rọ̀ ẹ fọ̀rọ̀ sábẹ́ àwọn ẹ̀ ń sọ jáde mélòó mélòó àwọn ibi tá a ti máa dé tó jẹ́ pé gbogbo ta bá sọ àtìgbọ́ àtìgbọ́ ìlú máa jó lọ àwọn ẹ̀yìn náà máa máa lò tàbádẹ́pẹ̀ ìdá tó nǹkan míì náà máa ṣe ṣe rí irú àwa yìí irú ẹ̀yìn báyìí la máa ń fẹ́ràn kẹ́ ẹ sòótọ́ nu yín so ẹ fẹ́ onú yín wọ̀n làwa náà fi máa mọ irú kí ni ta lè ṣe fún yín ẹ wò ẹja lẹja ń jẹ sanra bíi ti gàn kókó kò sí yẹn o kò sí yẹn mọ́ lóde ìsín ẹ wò ẹ ní ẹ̀tọ́ ó mà ṣe o ah, tẹ bá mọ ohun tó jẹ mí lógún tó ń dùn mí lọ́kàn ni ọ̀rọ̀ ẹ̀yin àgbẹ̀ ni hmm. wàláì ọ̀rọ̀ ẹ̀yin àgbẹ̀ ń jẹ wá lógún ṣe rí àwọn ìjọba tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń fẹ̀tọ́ yín dùn yín ni èmi wá sùn mo wá ronú ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá bò kò ní da fún ẹ píye. okay sir. mo sunkún lórí ọ̀rọ̀ ìyá mi mi ò sunkún. n ah, gbọ́ ọ̀nàrẹ́bù máa ń sunkún gan lórí ọ̀rọ̀ ìyá àgbẹ̀rù tábà tó bí wọ́n lè rí pé ọ̀nàrẹ́bù kò ló ń pa yín lẹ́kún wọn ní ọ̀rẹ́ àgbẹnudúmọ̀ yín fìyà jẹ lórí ìtàwọn lọ́rùn. wọ́n máa ń sunkún gan-an ọ̀rọ̀ yìí ló ń pa mí lẹ́kún because ṣe rí bọ́n ṣe ń chìtì yẹn kò dáa ẹ̀yin àgbẹ̀lẹ̀ nílùú wọn ní bóúnjẹ bá ti dénú kò sí fòyà mọ́ ṣe rí tí àwa bá wá dé lẹ́tẹ̀ẹ́ nìkan fún wa a sọ̀rọ̀ ṣẹlẹ̀ àwa àwa ń sọ̀rọ̀ dànù tẹ bá ti dìbò yìí fún wa tàwọlé ṣe rí wàhálà à ń fọwọ́ wóṣù à ń fọwọ́ dígí ilẹ̀ à ń fi ọkọ́ ṣe báṣàwó kẹ́yìn máa máa dùn wàhálà ìgbẹ́jọ́ kò sí yẹn mọ́ tractor la máa gbé fún ẹnì kọ̀ọ̀kan yín lọ́fẹ̀ẹ́ ló fò bọ́jẹ̀tì yẹn ti wà ńlẹ̀ ní ìjọba ti gbélẹ̀ àwọn tó wà ńbẹ̀ yẹn àwọn ará bí yẹn wọ́n ń chìtì yín ni ó yẹ kán ti gbé fún yín tọ́ba tó máa gbé fún yín wá tún ní ẹ mú wá ẹ àwa ò tẹ́ ẹ ní sàn táwa bá ti wọlé ẹ ṣáà ti dìbò fún wa. ẹ ṣeun lórí bùwà gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá ó tù wá lára àwọn akíndá lójú pé a ṣe tán láti dìbò fún yín ṣùgbọ́n o gbogbo ìlérí tẹ́ ṣe pátápátá ìmọ̀ gbàgbé láti mú sọ fún wa. nígbà tó jẹ́ pé torí tiyín náà lèmi ṣe fẹ́ lọ dìbò kò sí nǹkan tá à ń jẹ ń bẹ àárín nǹkan kan mú ń bẹ àmọ́ kẹ́yìn lè gbádùn ìgbádùn tiyín òun ni wàhálà tiwa ẹ ò fẹ́ ọ̀nàrẹ́bù pẹ̀lú gbogbo tẹ́ sọ tẹ́ bá ní a máa dá káàdì tá ìdìbò fún yín báyìí a ti tán láti dà fún yín ó bẹ̀yìn àánú sọ̀rọ̀ pátápátá. ẹ ṣe gan-an ẹ fọkàn balẹ̀ àti sí nǹkan lẹ́tí máa bẹ̀rẹ̀ sí lẹ́rìn ayọ̀. ẹ wo n tẹ́ ẹ bá fẹ́ ṣe fún anike ẹ jẹ́ ká wọ̀ gbọ́ tá a bá ní ká tẹnu wọ̀ pé n tá a fẹ́ rè á nǹkan ò wẹ̀ o bẹ́ẹ̀ ni ẹ sì wò mí bí mo ṣe wà yìí lẹ́nu gan o mo lẹ́nu pọ̀pọ̀pọ̀ kí wọ́n tún fi rú mi jẹ igbákejì alága fún gbogbo ohun tó lọ ládùúgbò yìí ah ẹsẹ fẹ́ gbọ́ ohun tí n bá fọ̀ fún fèrè báyìí ni fèrè ọ̀pọ̀ jáde kò sí tí mo bá àwọn èèyàn sọ tí mo ò ní gbọ́. baba vice hmm? wọ́n tiẹ̀ ti ròyìn yín fún wa nígbà tá a kọ́kọ́ béèrè chairman àwọn tailor tí wọ́n jẹ́ kó yé wa pé wọ́n sí around ṣùgbọ́n wọ́n ní tá a bá ti rí vice wọn ipe gbogbo ohun tó ń bá sọ lábẹ́ gé àwa náà dẹ̀ ti bá bẹ́ẹ̀ torí ẹ̀ la ṣe tọ̀ yín wá ẹ̀ sọ gbogbo nǹkan tẹ́yìn bá ti fẹ́ ẹ̀yìn ẹ̀ sọ mo fi dá yín lójú pé honourable mi capable láti ṣe everything fún yín. ẹ wo ẹ jọ torí Ọlọ́run àìdí síbẹ̀ òun láì dá sí i torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹ tó bá sóbìnrin nílùú ẹ̀yin ọkùnrin ẹ̀sìn nígboro ṣé bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ èmi ló lórí àwọn alájàpá adìẹ̀kọ̀ gan á tó seventy akọ rẹpẹtẹ mo fẹ́ kí gbogbo wa kẹ́ dáǹkàrà fún wa àtẹ̀gùn àti ìgúnnukọ gbogbo wọn kọ́ dáǹkàrà kábà tó o torí ìlàbàjẹ́. jẹjẹjẹjẹ fún ọjọ́ gbẹrun dàrẹ ìgúnnukọ kọ ọ lọ ìkókó lọ rè kẹyọ wá ẹ tani kọ lọ sí ojúde gà kọ lọ rí káwọn ẹyọ wà. dadi ẹ ẹ ẹ bá fi mọ́ mi káwọn náà sọ tiwọn ṣe rí òótọ́ ni nǹkan sọ àwọn màmá wa ò gbọ́dọ̀ má bá wa nípinnu tó ṣẹlẹ̀ yìí ṣe ti understand then um, politics tiwa bára ẹ̀dá sọ́hun òsì o kó rẹ̀ wá ń bí ló wà ń bẹ̀ àtẹlẹ́gùn àtọ́nígunnu àti gbogbo àwọn tó fẹ́ dáṣọ fún àwẹ́kọ̀mù wọn ó tún máa mú kí ọjọ́ campaign a máa fi bọ́ọ̀bù ní táwọn èrò bá ń rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe hàn pé inú àwọn èèyàn á máa dùn sí so ìdí nìyẹn ta láti welcome wọn ẹ bá wa ṣàlàyé ṣe wá rí mo fẹ́ apologize lórí ọ̀rọ̀ kan tí pa mi sọ ó ní nígbà tí wọ́n ti jẹ́ ká mọ̀ pé chairman ò sí nílé ẹ̀yìn ní vice pípẹ́ iná lẹ́nu lẹ́yìn chairman kò gẹ̀ẹ́tẹ̀ nítorí àwọn tí mo gba information ọ̀hún wọ́n jẹ́ ká mọ̀ pé tá a bá ti rí ẹ̀yìn gbọ̀ngàn gangan wọ́n lẹ́yìn gangan ni òun wọ́n lẹ́yìn gangan lẹ́yìn láfọ́bàjẹ́ ẹ̀yin lẹ́bi chairman sípò ẹ̀yin ni èrò mi oúnjó lórí olùkún chairman wọ́n ní tàbá ti rí yín kò sí wàhálà so ẹ bá sọ fún màmá yìí pé kán kó everybody wá. ọ̀dà àbúrò ẹ̀yà halloween wọ́n ní kẹ́ mọ̀ káwọn halloween bọ̀ kẹjọ wá mọ̀ sí òdo. ẹ ẹ láyé láyé yàgò ní sáré yàgò ní sáré àwọn ewu gbogbo ọdún máa tó máa gbé àpótí ìbò tó bá ti gbé àpótí ìbò á ti wọlé nìyẹn. ẹ ẹ ẹ get it right a ní kéégún kankan wá gbé àpótí ìbò a jí àpótí ìbò gbé a dẹ̀ ní kíyà gan wá sáré a ní nígbà campaign kẹ́yìn náà bá wa campaign ká jáde ká lùlù ká jó ká daṣọ fún yín là ń sọ. ẹ fi ilẹ̀ èmi ni wọ́n bá sọ̀rọ̀ ṣé gbogbo problem ọ̀dọ́ rẹ ẹ wà lé mi láyà gbogbo tẹ bá fẹ́ sọ ẹ sáà mọ̀ sọ fún mi tó ti ẹ fòun lẹ̀. àní ká má kó táwọn ìyá dá mi. ẹ fòun lẹ̀ bóyá ọjà rẹ ìlẹ̀ o. ẹ wá wá wá mi sọ̀rọ̀ àwọn àlejò pàtàkì lẹ̀ ṣé bí ẹ ṣe máa kíyàn ló ṣe kíyàn kúlẹ̀ sí wọn dáadáa. ẹ kúlẹ̀ dàdí. ẹ pẹ̀lẹ́ o jàre ọmọ. ẹ kúlẹ̀ mọ mi ẹ kúlẹ̀ sàn ẹ kúlẹ̀ sàn. ẹ kúlẹ̀ dàdí rẹ ọmọ òde ìsàn mi ẹ pẹ̀lẹ́. àwọn àmì jàre. ṣé bọ́mọ yín ni wọ́n. ọmọ mi ni ọmọ mi ni. kò tí wà lá so to say ẹ tó gbogbo nǹkan bẹ́yìn la fẹ́ ẹ ṣe. abẹ́ wa gbọ́ ẹnu fífi ìdún yànmùyànmù ẹ gbé mú kínní kíákíá òṣèlú ah. la pé. Ah, dandan nìyẹn ìyẹn di dandan bíyẹn. hello pa sir kí ni orí sí ohun tí àwọn èèyàn yìí ń bá wa sọ ṣé o rò pọ́n máa mú lè rí wọn ṣe báyìí. tèmi nígbàgbọ́ pé wọ́n máa mú lè rí wọn ṣe hmm. eh, in as much tí àwa bá ti fulfil nǹkan tá a promise wọn ìyẹn la lè fi win out wọn. ibi tí mò ń lọ gangan nìyẹn ṣé o rò pé tó ń demand fún yẹn ti pọ̀ jù. ẹ eh, máa honorable. Eh? ní tágbára wa bá la máa ṣe. good ní tágbára wa bá gbá ṣe ohun yẹn gbọ́ngàn ni bàtà mọ́ bá ṣe máa fọgbọ́n ọgbọ́n ọgbọ́n máa rè wọ́n rè wọ́n ṣá títí di àsìkò ìdìbò. Eh, ṣé bàbá arúgbó yẹn náà àti ìyá yẹn náà bí ọmọ òkókó ọmọ kékeré yẹn. ọ̀lẹ́ ayé yìí máa lé o irú ọmọ kékeré yẹn báwo náà ìfẹ́ tọ́jú ẹ̀ ṣé ó yẹ kí irú wọn yìí máa bímọ lọ́jọ́ orí wọn yẹn. àmọ́ pàwọn tó bá wà ní village àwọn máa ń rò pé káwọn máa bí sí káwọn máa rẹ̀ sílẹ̀. mà ṣe o ló wà mo ń wò pé bóyá ká tún dé ọ̀dọ̀ àwọn tí a fi àpẹ́pẹ́ náà sí ìrọ̀lẹ́ sá. ẹ bá yọ fún wa tá a bá ti kúrò níbi tá à ń lọ yìí táyè bá tún wà á branch sọ́dọ̀ wọn. We never change if we keep quiet about it bọ́sẹ̀ kí ló ṣe ó tẹ kọ́kọ́ dáhùn sọ ọ̀dẹ̀ dúró dé wà kí ló ṣe. ọ̀dẹ̀ rìn lọ síwájú látàrí ìṣe torí tiẹ̀ gangan mi ṣe fẹ́ dúró torí inú ẹ bí mi torí tiẹ̀ mi ṣe fẹ́ dúró. Ah. Ah. kí ló ṣe fún ẹ. ok ọmọ ṣe bẹ́ẹ̀ ni kó wo ló mọ nǹkan jù wo ló mọ wéjú everybody lọ tá bá ń play game fine everybody ló mọ̀ pé ogún nínú game o máa ń win mo kì í complain tá a bá wà nínú class náà o máa ń win mo kì í complain ok why tó yẹ pé competition ta sí ń bọ̀ yìí kí ló tó pé ìwọ ló win nígbà tó mọ̀ pé mo wà ń bẹ̀ why tó yẹ jẹ́ pé ìwọ ló win. bọ́sẹ̀ ọmọ yìí ló kéré jù láàrin wa púpọ̀ tẹ̀ wá mọ̀kàn jù wá lọ ó yẹ kínú ẹ̀ máa dùn ní ó wá bẹ̀rẹ̀ sí ni máa sọ pé ẹ ó ṣe kíní ṣóògùn ni tó bá mọ̀kàn jù wá lọ ni. ó ṣe o. torí mo fẹ́ mọ ibi tó fẹ́ kó ọ̀rọ̀ yìí tó fẹ́ kó rí ẹ̀já sí. Ah, ah. àbájáde ẹ̀ ni pé mo hate ẹ̀ ọ̀rẹ́lúwa mo hate ẹ̀ and I can even kill you mo lè pa ẹ̀ síbi mo hate ẹ̀ dé. sori ẹni tí Ọlọ́run bá ti dá lákàndá ọmọ kò sí nǹkan táyé bá fẹ́ ṣe sí wọn lè ṣe kankan sí o so stop láti máa kórìíra mi orúkọ Ọlọ́run ni mo fi bẹ̀. bó ṣe bá mi sọ èmi kórìíra ṣé tó kó mo ti repeat lẹ́ẹ̀mejì. ó bẹ́ẹ̀ máa bá mi sọ ẹni. We never change if we keep quiet about it. We have to walk the change that we see. Although power we remain, a servant to the head. Olúwa Olúwa bọ́sẹ̀ ẹ mo ti bá yín bá àwọn èèyàn wa sọ̀rọ̀ gbogbo wọn sì ti gbọ́ kódà ibi tí mo fọkàn sí kọ́ ni àwọn èrò ti yà wá èrò pọ̀ tó wá o èrò pọ̀ o kódà àwọn ọmọ iṣẹ́ gan wọ́n tún tẹ̀lé àwọn ọ̀gá wa ẹlòmíì lọ́mọ iṣẹ́ mẹ́jọ ẹlòmíì lọ́mọ iṣẹ́ méjìlá wọ́n sá fún ẹ wá rẹpẹtẹ ni. ibi tí mo ń lọ bọ̀ lóòótọ́ a rí pé èrò pọ̀ lóòótọ́ àmọ́ a láti ṣọ́ra lórí àwọn ọmọ iṣẹ́ tẹ náwọn ọ̀gá kó wá yẹn ṣẹ́rí à ní the under age o adult la ní torí ẹni tí ọjọ́ orí ò báyìí ti pé eighteen kò lẹ́tọ̀ọ́ àti dìbò so a máa máa waste owó níná fúnru wọn àti wàhálà ni. ẹ máa gbọ́ ọ̀nàrẹ́bù náà mo lórí ti géńdé ọlọ́run tó jẹ́ pé gbogbo wọn ní káàdì ìdìbò lọ. Ah, ah. <laughs> mo pọ́n lówó mo náwó mo bẹ̀rẹ̀ mọ́ náà kúta àmọ́ owó wọn ká bí mo sọ fún yín pé tó owó yẹn gbẹnu òkè kọ́ ká èrò pọ̀ kọ́ ká ẹ bá ń wá sí gts fún wa. ẹ wo ẹ bá mú wọn lọ o ṣé ìtẹ́ sọ́kọ́ ẹ fẹ́ mú wọn lọ yẹn ẹ bá mú wọn lọ rárá torí bó ṣe wà yìí wọ́n máa hàn gan wọ́n máa hàn débi wípé aráàlú kejì gan wọn ò ní títí àfi ṣé ọdọ níbo kò mí gbọ́dọ̀ gbọ́ ha lẹ́nu ẹdínwó kọsọ pé bí ọ gbọ́dọ̀ pé ha. ok um, the last time tí mo wá yẹn mo gbọ́ tẹ́ ń bá wọn ìyàwó yín sọ̀rọ̀ pé ẹ fẹ́ renovate inú ilé yín pípẹ́ wọn kankan ń ṣe bákàbákan bẹ́ẹ̀. tí mo bá ìyàwó mi sọ òótọ́ ni òótọ́ ni òótọ́ ni àwọn ìgbàna kan bẹ lẹ́wọ̀n ìsìn bá ìtọ́jú ẹgbẹ́ ẹ ti wá apá rẹ náà wọ́n ti ń jò kọ́lọ́mọdé àrògbìn ní kéènì. ẹ mọ̀ ní tèmi máa ṣe èmi máa fún yín lówó díẹ̀ lọ́wọ́ ara mi ó jàjẹ́ mọ́nú ti mi ẹ̀ lè fi bóyá fáànù lẹ́fẹ́ rà ní bóyá nǹkan kan lẹ́fẹ́ tún ṣe nínú ilé máa káwọn owó kan fún yín ṣe rí owó àwọn ẹgbẹ́ ni mo wá fẹ́ bẹ̀ yín bí tá a bá ní kẹ́ ná sí kẹ́ ná sí ẹ lè make sure pé ẹni tó ní káàdì ìdìbò lọ́wọ́ àwọn lè náwó fún. Ah! <laughs> ẹ máa gbọ́nà rébù owó tá a bá dájọ́ sínú ìjọba ìkọ̀yẹ́ kó dín mọ́ ìròyìn ọmọdé ọmọdé ọwọ́ wọn. ẹ màmá mo fẹ́ kẹ́yìn náà máa gbọ́rọ̀ yìí o so kán má ṣe owó yẹn báṣabàṣa kán lè ná gidi. ẹ èmi èmi ọlọ́run máa jẹ láyé kó lè ṣẹlẹ̀ àwọn máa fẹ́yàwó kejì torí kejì eré lọ́wọ́ tẹ fẹ́ kó fún ọ̀tọ́ máa torí ọ̀tọ́ wọ́n fẹ́ fẹ́yàwó kejì. mo dọ̀dá jẹ́ tó bá tún sọ̀rọ̀ o máa fi sísọ̀tì sí gbogbo etí ẹ̀dá lóòrùn ní sọ̀rọ̀ rárá ah wọ́n fi sí ọ ni. ok ok sọ̀rọ̀ ó ti lé mi ó ti ṣe ilé mi sí ní alẹ́ ti ṣe ilé mi ẹ̀mí mo jẹ̀bi tí mo fi lọ. ẹ má bí wọ́n ilé ìgbàgbọ́. ṣe rí àmọ̀ èrò kì tó náà kí ló ṣẹlẹ̀. kí ló fọ lásán yá báyìí. kí ló ṣẹlẹ̀. dadi bó ṣe ni o. torí pé mo gbégbá orókè ní skul. ó dà kò burú àbọ̀ abáyọ̀ rẹ̀ mọ̀ lọ́nulé. mọ̀ wọ́nulé lọ. ọlọ́run ṣe mo lóhùn búlù ní ìbíbọ̀ ọ̀ràn. dadi ẹ jẹ́ kí n máa tẹ̀síwájú. màá rán wọn sí yín mọ́mì. ẹ máa jókòó rẹ. ẹ fẹ́ jẹun. wọ́n fẹ́ mú mi ni lọ́ọ̀dọ́ kò tí ì fún mi. màá rán dádì màá rán sí yín. ẹ ẹ ẹ ẹ má ràn wọ́n sí mi o ẹ má ràn wọ́n sí ọtọ́ lè ṣe o ó lè bẹ̀rẹ̀ ìgbàgbọ́ jẹ́ o ẹ má ràn wọ́n sí mi o. ọtọ lẹ mú jẹ ẹ ẹ fẹ́ sọ jáde ọtọ kí ni mo mú bí ẹ má má lì àmọ́ bí tó ti rí pé ní tó náà fi tó ti ní àyín jà dáadáa. Ah, ọkùnrin wọn ò dáa fún kankan lórí owó olóṣèlú tó ti bá sọ yẹn ó ti bá sọ fún wọn pé òun máa péyàwó keje òun máa péyàwó keje ẹjọ́ tó yẹ kó máa rò lójú olóṣèlú ni kì í ṣe èbí ẹjọ́ àwọn tó gbé fún mi àti ẹjọ́ bẹ̀rẹ̀. ọ̀nàrẹ́bù tí mi ò bá sì yín gbọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ olúwa ọmọ mi lẹ́ ń sọ mi. Ah, òun ni mò ń sọ torí pé mo rí pé wàhálà yẹn pọ̀ ni kẹ́ tó sanwó ilé kẹ́ tó sanwó orí kẹ́ tó sanwó ẹbí kẹ́ tó bá àwọn ẹgbẹ́ ṣe irú ọmọ kékeré yẹn yìí náà lẹ tó ń ṣe wàhálà tó ń ran níléèwé ni mo ṣe ní bóyá kí n bẹ̀rẹ̀ sí ni máa bá yín ran ní school láti bí lọ títí dé university level. ẹ̀rọ náà dé university. yes na. ah honourable kí wàá ní ọjà èrè tì yín lórí ẹ. èrè tèmi náà ni pé kí n fẹ́ ọmọ yín sílé gẹ́gẹ́ bí aya. ah lọ́mọ tí o ti lè dìbò. ọ oh, ìbò bíi báwo kékeré nìyẹn tó bá ti wọlé mi á bẹ̀rẹ̀ sí ní dìbò. ẹ wo ọ̀nàdébò èyí ò lè díẹ̀ o ah. wà dáa sí lókè ọ̀ya ọmọ kékeré lọ́mọ yìí. ok ok ah. no problem pa. ọ̀rẹ́ ọ̀rẹ́ ìlú wa. kò sí wàhálà kò sí wàhálà. kékeré lọ́mọ yìí yàrá ẹ. ẹ gbà. owó ni. kí ni káàbí dé. fún ipò yẹn gbọ́. ọ̀nàdébò eh? mo ti gbà pa sọ fún ẹ pé mo ti gbà ẹ rárá o ẹ pẹ̀lẹ́ o. ọ̀dà ẹ máa rọra o ah. ọ̀la ìmọ̀ ti gbà tàlá ìmọ̀ gbọ́. ẹ ọ̀nà ríbu ẹ gbogbo ń tà ní kẹ́ẹ̀sì pátá lè ṣe kódà ẹ tún ṣe ju ń tà lérò lọ ẹ̀ẹ̀mí kan wá fẹ́ bẹ̀yìn torí ọlọ́run ẹ wo ọmọ ìbẹ́ ṣe ń mú un lọ yìí gbogbo bàtàbà padà tó fojú wa báyìí mo fẹ́ kó di dáàbì báyìí lọ ẹ gbìyànjú o ṣùgbọ́n lé tẹ̀ mú un lọ àwọn mọ̀mọ́ lọ́dún mọ̀mọ́ tẹ̀ mú un lọ àwọn ìyáálé rẹ̀ àwọn ọmọ bí wọn ó ṣe ṣe ṣùgbọ́n ẹ dákun tó yọ ọlọ́run fún yín ṣe ẹ bá wa tọ́jú ẹ. ó dọwọ́ lọ́hùn ó dọwọ́ lọ́hùn ó dọwọ́ lọ́hùn àná mi mi ò fẹ́ kẹ́ torí àwíjàre kẹ́ jẹ́ kí tọ́gbẹ́ mọ́ lẹ́nu kò sí wàhálà ẹja fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ṣe rí lórí àwọn tí ìyáálé tí ó ń lọ bá nílé pínrín kò sóṣì wọn lè fìyà kankan jẹ. èmi la láṣẹ ẹnu lé mi ẹnu mi sì káàlù ẹnu mi káṣẹ àṣẹ tí mo bá pa bí ìgbà tí àrà sán ní sánmọ̀ ni mi ti ń bá wí náà máa tẹ̀lé lẹ́yìn kí wọ́n kẹ lójú kan kẹ nímú kò sí nǹkan mi tó máa ṣe fún jù yẹn lọ. ẹ wá rí lórí ìtọ́jú tẹ́ sọ yẹn ẹ fọkàn balẹ̀ èmi kàn fẹ́ kẹ́ bá mi ya fọ́tò ọ̀rẹ́ olúwa bó ṣe ń kúrò níbí tẹ́ ẹ̀ bá dẹ̀ tí ì ní màá make sure pé mo ya fọ́tò ẹ̀ ká tó kúrò níbí by the time tí ọ̀rẹ́ olúwa bá fi máa padà náà wá kí n ẹ máa yin ọlọ́run lógo látara ẹ̀. ẹ wo ẹ bá máa o ẹ fà kàrà lẹ akara ti kọ́kọ́ nù ju gbogbo àwọn tó máa kàrà mi ò láìkí ẹ ẹ jẹ́ ká bọ́ lé. gbẹgbẹgbẹgbẹ náà sọ̀njà rẹ tí bá mú ṣùgbọ́n ti máa làmọ́ lórí yóò di yẹn ni jẹ́ngbẹ́jẹ́ngbẹ́ ta ló bọ́ sọ̀rọ̀ àkàrà. àdàdì kò tó yẹn ṣe mọ̀ pé èmi náà ti di mọ̀lẹ́bí yín ọ̀rọ̀ màmá ti yé mi kò sí wàhálà. mọ́mí àǹkárá sọ̀rọ̀ àǹkárá mo ní orin ọpẹ́ pé inú yín máa dùn ẹ bá máa rí máa tọ́jú ọ̀rẹ́ olúwa dáadáa máa tọ́jú ẹ ọ̀rẹ́ ló sunkún yìí ah. Ah, ọ̀rẹ́ o. kí ni máa ṣe ọba yẹn tí n bá gba ojú ẹ imú rẹ ọ̀rẹ́ rẹ mẹ́nu ni. olóò ni mo fẹ́ kọ orin yẹn gangan náà ni mo fẹ́ kọ ìgbéyàwó ìgbéyàwó. ọ̀sákò lẹ́yà eré lóyún ni. ẹ kú lé o. ẹ káàbọ̀. ẹ pẹ̀lẹ́. ẹ káàbọ̀. ó jàre ẹ kú lé. Ah, ìyá bọ́lájí màmá tóyìnbó bàbá tóyìn. ṣọlá ẹ kúlẹ̀ o gbé gbègbè bàjẹ́lẹ̀ ẹ bóyá kúnlẹ̀ kúnlẹ̀ mẹsẹ̀ méjèèjì àwọn ìyáálé ẹ̀ méjèèjì ni ìyáálé ni ìyàwó ni ìwọ ni ìyàwó pátápátá ìyàwó tí mo mú wálé tí mo bá yín sọ òun rẹ̀. ẹ ká sùn. pọ́ńkì yẹn ló bá dé. ẹni sọ̀rọ̀ ọkọ yìí ìyàwó àbí ṣé ìyàwó àbọ̀ ṣé ọṣọ ti bímọ síta wá. rọ fún abófẹ́rẹ́ mú ìyàwó wálé. Ah, ah. o ò dẹ̀ fún rẹ̀ lápọ̀nlé ah, tí wọ́n bá pọ́n ẹ lẹ́kọ̀ọ́ pọ́n rẹ̀ lé dìde ńlẹ̀ dìde ńlẹ̀ ọmọ kí ni ìtumọ̀ yẹn ń sìn. máa gbàgbà má gbèrè lẹ́nu gbóná a ò dẹ̀ ní sùúrù bóyá ìyàwó tán fẹ́ síta bóyá ọmọ tó bí òun ló mú wálé. ẹ ẹ jọ ẹ jọ tẹbẹ ṣe máa tẹwọ pẹ máa tẹwọ pẹ bí ìyá àjẹ́ nìyẹn àtọmọ tó ń bí síta àtìyàwó tó jẹ́ kékeré àtìyàwó tí ò kékeré èmi ò gbà kankan mi fọwọ́ sí i kò lè ṣeé ṣe. rí mò ń pọn ẹ létẹ́lẹ̀ ni ni mò ń introduce ìyàwó sí ẹ bó bá wọn ẹ kó gbà bó wọn ò má gbà àjẹkún ìyà ní ọjẹ àjẹkún ìyà ní ọjẹ ẹni tí ò tó ní náà ti ń dènà dé ní àjẹkún ìyà ní ọbì. irọ́ ló pa gbọ́gbọ́gbọ́gbọ́ àjàgbọ́ yìí má má ṣe rẹ̀ léṣe má ṣe rẹ̀ léṣe ah, ah tí ò dẹ̀jẹ̀ tó bá máa fẹ́. ṣé irú egbére ìlú máa wá gbé wá bá irú egbére yìí. Ah, wọ́n wá lóde yá wọn nírú egbére ìlú kò wá fẹ́ irú fóònù òṣìwò lẹ̀ ń tẹ̀ yìí jẹ́ irú fóònù òṣìwò lẹ̀ ń tẹ̀. wọ́n ah, bá jẹ́ pàṣẹ fóònù tèmi o ṣé mo ránṣẹ́ ní abẹ́ mi kọ́ kọ́kọ́ fíyàwó lé ni abẹ́ mú yàwó wálé. We never change we keep quiet about it. We have. ìyàwó ìyàwó ìyàwó ah. kí ló tó ń wẹkùn kí ló ṣe níwọ̀n tó yẹ kó máa jókòó máa yọ̀ pé orí ọkọ gidi fẹ́ níwọ̀n tó yẹ kó máa dunnú pé o bọ́ sílé ọlá. mo ní ilé ọlá mi lè bànújẹ́. ah ó ti o ilé tí o kì í ṣe lè bànújẹ́ o ilé tó kún fún oyin àti wúrà àti fàdákà ah ilé tí o kì í ṣe lè bànújẹ́ àti pàápàá náà olè ojú olè ojú ló ń dẹ̀ láàmú ṣé bó rí àwọn kéékèèké ẹgbẹ́ ilẹ̀ tó lọ fẹ́ tó wá jẹ́ pé ṣífù ló wá ranjú mọ́ àbí. mo rí kí iṣẹ́ jẹ́ mi náà. ìjọ tara ni. ẹni tó kù fún mi ní bàbá àtìyàwó wọn ló fi mí fún chief ní ọmọdé nípa àwọn òbí mi wọ́n láyé ni irú eléyò ní iṣẹ́ rẹ̀ sí mi. má ṣe o a jẹ́ pẹ́ni tí ò bá gbọ́ tẹnu ẹyẹ á ní gàǹpà ó dáa má sọkún mọ́ ṣó ti gbọ́ nu mi kún ẹ̀ dànù ọlọ́run ní pẹ́ nígbè ìmọ̀ràn tèmi ní fún ẹ tó o bá wòye pé ìwọ náà ti wà ní ọkọ kó má ṣe ìgbéraga tó o bá ṣe jẹ́jẹ́ mọ̀ pé tó bá pẹ́ tó bá yá á yí ẹlẹ́ ọkọ tó wà yìí ṣọwárẹ́ mi tó ń wò yìí o tó bá mú mi gẹ́gẹ́ bí ìyá ẹ èmi náà ṣetán láti mú mi gẹ́gẹ́ bí ọmọ tó yẹ pé ìyá kankan ò ní jẹ́ ìwọ ni kò ṣe sùúrù kò dẹ̀ mọ bọ́n ṣe ń hùwà ṣọ́rọ̀ mi sí yẹ ọlẹ́yìn kì í ṣọ̀rọ̀ ẹkún kó ya tèrò ara ẹ̀ pa ni má sùn pọ́n nu orin jẹ. ẹ ṣe mọ́ mi ẹ ṣe mọ́ mi. Tóyìn, gbogbo ṣe sáà oúnjẹ ló ti máa ń wọ̀n ẹ̀ ló má máa sáà oúnjẹ báyìí tí wàá máa bí ṣe sọ́tọ̀ tó gbogbo ẹgbẹ́ tí a máa láyé lọ fún mi. bẹ́ẹ̀ náà lè kọ́ ní pé ìbò pa ní ìbò pa. máa jẹ́ omi ọmọ ẹ ṣe wọ́n lẹ́yìn. ìtọ́kùn wa ni. ẹ bá wa rí. ooo kaba ni rẹ kọ oúnjẹ mi nìkan ló gbé wá Olúwatóyìn where is my food. ó wà kíchìn náà. ok ah ah lẹ́nu ìsọ̀tẹ̀ tí a ní mò ń bọ̀ ẹ̀ tí ẹ lè dúró kájọ bẹ̀rẹ̀ and that's good no wahala. yàtọ̀ ní kálukú wà lọ́dọ̀ àbí o no problem. ẹ má dùn ní náà ló sábà oúnjẹ báyìí ó ti ń kú látẹ̀kọ́ ní problem ó ti ṣe. go and sit down my junior. Um, yes, the ọ̀rẹ́ olúwa ń bọ̀. oúnjẹ tí ọ̀rẹ́ olúwa so ẹ expect me. kí n lọ dáná fún wọn rẹ olúwa kó dẹ̀ jókòó kó wájú. nígbà tó ti ń bá ń dáná lọ́wọ́ gan àwọn ọmọ mi láti dúró tì mí nínú kíchìn òun wá jókòó pẹ̀lú yín sókè ó wá sọ̀kalẹ̀ wá ń tún expect mi fún lóúnjẹ ẹ jọ ṣe ẹ gbà mí ní kù fún ni àbí mo já ọ̀sẹ̀ pín. tó bá ń fọwọ́ kàn mí bá gbá òjú rẹ̀ ṣé mo já ọ̀sẹ̀ pọ̀ ẹ̀ ni. so are you telling me wípé ọ̀rẹ́ olúwa ò ní oúnjẹ lórí ìjókòó yìí. tí ọ̀rẹ́ olúwa bá fẹ́ jẹun kó dìde lọ sí kitchen kó lọ sí oúnjẹ. big mommy ṣé lóòótọ́ ni pé ẹ prepare oúnjẹ ọ̀rẹ́ olúwa. àkúmọ̀ ah, kí ni kọ́ ni mò ń dáná àwọn náà ló ń dáná. mo ẹ tẹ̀kẹ̀ ìzọ ọ̀dàlẹ̀ làwọn ò mí ìrìn ẹ̀bẹ̀. èmi náà ò mí ìrìn ẹ̀bẹ̀ ẹ lè gbé oúnjẹ tí yín fún ìyàwó mi kẹ́yìn lọ sí mi ọkọ ìyàwó. ìyàwó ẹ̀yin náà bá ti dá ẹgbẹ́ lọ́jọ́ yìí. ó kéwòn ìṣòro ká máa ṣé o máa fún jẹ́ sílẹ̀. mi ò ṣe mọ̀ pọ́kọ ìyàwó ni yín sìn ẹ̀ẹ́dì oúnjẹ yín àbí kò sí wàhálà ẹ̀yà má jẹun mọ́ lónìí. Tóyìn ọlọ́run tó yìn. Ah. Ah, ah. miss mm, ẹ kúlé. dalẹ́ àwọn ọ̀rẹ́ báwo ni ṣé oúnjẹ ti fẹ́ rẹ ṣàkó bàbá yóò ní pẹ́ dé ó dẹ̀ mọ̀ ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ. ẹ̀fọ́ ó ti rẹ́gí fún mi wàá mọ̀ bí a ṣe mú mi ládùn mọ́ aláìsàn bá máa lọ sí. mi ò tó bá ti dé. ẹ káàbọ̀ we have to work for change that we see. ẹ ṣé o ẹ kú ìfẹ́ o ọlọ́run nípa náà fẹ́ wa ẹ jọ ìyàwó kí lẹ̀ ń ṣe kiri nínú ilé ẹ kàn ń fẹsẹ̀ gbálẹ̀ ẹ ń pòyì nínú ilé kiri láì ṣe nǹkan kan ǹjẹ́ lè sọ nǹkan tẹ̀ ń ṣe fún mi látẹ̀ nǹkan. mo ń ṣe nǹkan ní yàrá ọkọ mi mo lọ ṣe gbóhùn yín báyìí mo ní ìwà kìíní ni. ó ń ṣe nǹkan nu yàrá ọkọ ẹ lọ́wọ́ ẹ jẹ̀bi tẹ́ wá kí mi so tọkọ ẹ bá dé láti ibi tó lọ kò ní jẹun tó bá ti ń wọlé láti fi ṣe kò ní jẹun òkúta ló máa jẹ ló ṣe ń ṣe nǹkan lọ́wọ́ nù yàrá ọkọ ẹ o mọ̀ pé yẹ kó assist ọmọ tèmi àbọ̀mọ̀ mi já ọ̀sẹ̀ tán gbà fún ẹ àbẹ́gbẹ́ ẹ lọ́mọ mi ń ṣe. mọ́mì tọ́ọ̀nù yìí ni láti dáná ìgbà tó kan tọ́ọ̀nù tèmi mo dà. tó bá jẹ́ wípé èmi nìyá ẹ mi tiẹ̀ lè jẹ́ ìyá ẹ torí ó dá mi lójú pé mo jù ìyá ẹ lọ dáadáa tí n bá ń dáná wàá sọ fún mi wípé kì í ṣe tọ́ọ̀nù tiẹ̀ láti bá mi dáná àbí wàá kò ń ṣẹ̀bi ẹ̀ ẹbí ẹ tí ò bá ń ṣòpònú àgbà ìyá afọ́fun gbé mu aláìní tìjú ará galaxia tó gbérù ẹ̀ wálé tó lọ gbọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ̀ tínú ẹ̀ dẹ̀ ń dùn pé mo fẹ́ yàwó tuntun ọmọ kékeré ni mo fẹ́ òun ló jẹ́ kẹ́nu ẹ̀ máa yọ bó ṣe ń yọ ìsìn. respect mo dẹ̀ ní fún yín ni mọ́ mi o torí pé mo dẹ̀ respect mọ́ mi nílé mi o òun ló dẹ́ kí n máa sọ̀rọ̀ látijọ́ yìí o. ẹ ẹ ò bá ti nà mí tó bá yẹ fẹ́ mọ́ yẹn kúkú nà mí kó wá sọ fún ìyá ẹ sọ pé mi sọ pé olójú kòkòrò ò lè níyà ẹ because tí ò bá ń jó lójú kòkòrò níyà ẹ ni kò ní ronú pé kírú ẹ wá lọ́kọ láàrin wa ń bí o ti kò ń ṣẹ̀rù ẹ rárá orí ẹ ò lè gbé àyà ẹ ò lè gbà á o ti gbọ́ iṣẹ́ fún ìyá ẹ bẹ́ẹ̀ lé. tọ́mi ni láti dáná tó bá dé kan tán mi màá dáná máa wọ̀ sórí ẹ̀ wọ́n ní mi ṣàkàtẹ̀ láìpẹ́ ṣẹ́ńṣẹ́ sí ibi ṣé kò ah, ọmọ èwo ló kéré sí mi ọmọ tí wọn kọ láti lé wọn tó wá gbé mi ẹ tó bá ti aláàtà tó bá dé bá mi tí wọn ń sọ pé mi lọ́la ṣe mo understand mo olúwa kéré sí yẹn lílẹ̀ àkóṣe mo tẹ̀ ṣe lé wọn nìyẹn. torí pé wọn kọ́ lé wọn téèyàn tọ́rọ̀ bá kọ̀yàn níta nílé ìtaná ti máa ń kọ máa kọ́ bí àtiwọ́ tó ń jẹ́ solisitọ̀ tó ń gbèjà ẹ̀. ẹ ṣe ní báwo yìí kò kàn mí kó sì kúrò mí báwo yìí gan kó má jẹun àrífín dátidàti. my honourable kò ní sí chance fún àkàkọ̀sùn àmọ́ o pẹ̀lú tíkẹ̀tì ẹ̀ lọ drop yìí sá ẹ bá ti sọ fún wa kájọ jò kárọ̀ máì sá kó tó ti pẹ́ drop ẹ̀. ẹ má put blame yẹn lé mi lórí púpọ̀ ẹbí mi kọ́ nítorí gbogbo wa lájọ wà ń bẹ nígbà táwọn leaders dé tán ni kí n drop ambition senator yìí wípé àwọn á dẹ̀ fi fún wa ní nǹkan méjì ní wa máa dùn tẹ́ ẹ̀ bá gbàgbé gbogbo alájọ ń dunnú láti rò pé tíkẹ́ẹ̀tì gómìnà náà máa gbélé wa lọ́wọ́ náà nù pé story náà máa máa sọ at the end of the day. àmọ́ honourable tá a bá rí òótọ́ ọ̀rọ̀ lẹ̀ tá sọ ó kù díẹ̀ káàtó ẹ̀yin la rí blame fún gbogbo rẹ̀ tá à ń fojú rí pàtàkì jùlọ ipò sínú seat tẹ́ fi kalẹ̀ kì í ṣe ń tó dáa ẹ wá jẹ́ káwọn lídà wa tẹ́ ẹ sì máa wo olóṣèlú pẹ̀lú ẹnu dúndùn àti àbíkèbíkè ẹ jẹ́ kí wọ́n fi tí ò tó nǹkan gbà tó méjọ kúrò lọ́wọ́ yín. yàtọ̀ síyẹn ìgbàgbọ́ wa nínú ẹgbẹ́ ìwúrí yín ló wà kẹ́sì yìí pé dísítìtì tá a ti wá ibẹ̀ ni wọ́n ti mú sínétọ̀ tí wọ́n fi replace yín kò fáwa ní better chances nílé láti contest mọ́. máa ga ọ ọlọ́run mi o kí wàá ní solution báyìí o. ẹ àná mi hmm? ẹ mà ṣe ń wá ẹ kú gbogbo gbà ẹ kú àná sí ẹ ń gbìyànjú o ẹ wo àpò sàmúrà ìgbé àpò yìí ò ní gbẹ láéláé bẹ́ẹ̀ bá ti ní nàkàbá yìí mi ò sì máa wọlé ẹ ṣeun ẹ kú tọ́jú olúwa náà ńkọ́. ó kú wà ó wà dáadáa ó ní máa kí n ó tiẹ̀ fẹ́ máa tẹ̀lé mi bọ̀ pé kò náà wá yọjú sí i mo ní nígbà tí mi ò ti sọ fún yín tẹ́lẹ̀ pàjọ ń bọ̀ kó ṣe sùúrù dáadáa ló wà àti wípé ẹ nídìí àti máa dúpẹ́ lọ́wọ́ mi èmi ló yẹ kí n máa ṣọpẹ́ lọ́wọ́ yín ẹ̀ẹ̀mẹ̀yẹ tó ṣú mi tàbí fún mi lódìndí ọmọ ẹ̀yin ló yẹ kí mi máa dúpẹ́ ṣe rí mi ò wá ní fẹ́kẹ́ bínú pé mi ò ráyè wá gbogbo gbà tí bá ń débí lójoojúmọ́ lórí oore tẹ́ ṣe fún mi kò tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ rí i pé kò sáyè púpọ̀ ẹ má bínú. Ah, ah, ah, lè bínú sí yín àwa náà mọ tẹ́tẹ̀ ń ṣe kẹ́ ẹ tó lọ local government kẹ́ ẹ tó lọ pàdé council ibẹ̀ náà tún gba kọ́ọ̀lù kọ́sẹ́ni tó gba kọ́ọ̀lù tó lóṣèlú òṣèlú ọ̀pá yẹ kínní lẹ̀ àlè <laughs> bínú. ẹ alọ́ mi <laughs> ẹ kó jókòó. ẹ ṣe mọ. ẹ kí ni kí n ṣe torí mo ti ń ro tuwo báyìí àbí àmàlà lè máa jẹ. mo ń wò pé kò ní ìdí àbí kí ni ẹrù. wọ́n ní ọmọ sì yọ ọ̀nà ìwọ náà gbọ́n tó ọ̀sọ́ olóró dúró ọlọ́gbà mọ́làwà bí ẹ̀ bá ro dúró kò ní fi bọ́ gọ́ọ̀sì wọ́n ní ọmọ sì yọ ọ̀nà. ẹ̀hẹ́ ìdọ́dọ́ náà fẹ́ jẹ kó sì wàhálà mẹ́jẹ dòdò ní kò sí nǹkan tí mi lè jẹ. ó dà ẹ lọ gbé wa ẹ lọ gbé wa síbí. kí lọ gbé wa. àjẹjẹ bí òjẹ rẹ. <laughs> lọ́wọ́ lọ́wọ́ mi o. torí màmí kọ́kọ́ rò pé ẹ̀fẹ̀ wá fáwọn kìíní yẹn ni. ẹ ṣe bẹ́ẹ̀ o kápẹ́jọpọ̀ mọ́. ẹ ṣe o ṣe. ẹ wá kí n já fúnra mi. ẹ má bínú. ìwọ ọmọdé yìí bó mo ṣe mú ẹ mo fẹ́ mú ẹ nímú ọmọ àmọ́ ìmú orogún ló mú rẹ̀ wánu léyìí èmi ò mẹ́ni tó kọ́ ẹ bẹ́ẹ̀ pé kòròkòrògún ló wá bá mi ṣe o tí n bá dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ò ní láìka rẹ̀ rárá. Ah, ah. bọ̀ mọ́mì bẹ́ẹ̀ ṣe ń complain náà mo ṣe ń bá yín dá yìí. tí mi bá complain ọmọ pé ó máa dá. àǹtí mi abẹ́ni tẹ́ wí lélẹ̀ àwọn nìyẹn ìyàwó wa nìyẹn ah, ìwọ nìyàwó dáàdì àwọn ni o. òun náà ló ti ń sọ fún ah, bẹ́ẹ̀ ni àǹtí mi ìyàwó rẹ̀ ń dé. ẹ ń gbàgbàkúgbà láàyè o ṣé ìwọ ló wò ó yí pé o ti tó láti fẹ́ ọkọ kó fẹ́ ru dáàdì àbí àwọn òbí ẹ̀ ìyá ẹ̀ ló wáá fi ẹ́ yáwó lọ́wọ́ dáàdì ṣé n tó fẹ́ gbọ́ ló ti gbọ́ yẹn. àǹtí mi ó máa kúrò wájú mi màní eléyìí eléyìí tí ò tó bọmú yìí tí ò tó ìgbẹ́ ìdìdadì. mi ti sọ fún ẹ kó máa work out on you náà ni bó ṣe máa ṣe nìyẹn ọkọ mi ló fi ló fẹ̀mí ẹ̀ balẹ̀ pé kó má wọrí pé the same right ni èmi ìyálé mi àti ẹ̀ ní bó ṣe tó dàbí eku bí ẹran rí ráìsì yẹn wọ́n ní same right lájọ ní ó tọ́ dẹ̀ nítorí pọ̀ kọ̀ọ̀kan náà lájọ ń fẹ́. mo díríǹkì ẹ ọmọ ìyá. o àǹtí mi ẹ ń gbàgbà kúgbé lè kéré. kí wàá ní ká ṣe. ele. kí ni ká ṣe èyí tó wá burú jù ni pé ìyáálé mi ò sọpọ́ọ̀tì mi. Ah. ọ̀rẹ́ olúwa mo fẹ́ kó rí mi bí ẹnì kejì ẹ̀ rí mi bí bàbá àti màmá ẹ̀ tó bá jẹ́ mi ni mo ṣe sọ fún mi màá bẹ́ẹ̀ mi ò dẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ ọkọ̀dé ń sunkún látàárọ̀ ni mi ò mọ ohun tó fẹ́ kún. kí ni onífẹ́ kún àtẹ̀mọ̀ pé ìyá lè fẹ́ wá fi jẹ mí bíbẹ̀ kí lẹ mú mi wá fún. èmi fìyà jẹ ibo ni mo gbà fìyà jẹ mo fi pípa ẹni. ṣé mo fọrùn dùn ẹni obìnrin nǹkan mi ò fún ẹ. rárá. àbí àbáwọn ìyá ilé ẹ ló ṣe. bẹ́ẹ̀ ni. èwo nínú wọn. mọ́mí tóyìn ni àwọn ló ṣokùnfà ẹni tó sọ̀rọ̀ sí mi lẹ́nìí. àwọn ló kí ló ló ṣe àbúrò wọn ni o ó kò bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ni mo fẹ́ yín fún ṣé torí pé owó tó wọ̀ mí lójú ṣé torí owó yín mo fi fẹ́ yín ni ẹ wò tẹ bá ti mọ̀ pé torí iye fi jẹ mí lélẹ̀ ẹ dá mi padà síbi tí mo ti wá ẹ dá mi padà mo máa padà. lọ́nà tó dún dún dún sí bínú ok gbà wípé èmi náà ni mo ṣe mo ń bẹ̀bẹ̀ kó dáríjì mi please ah, mo dẹ̀ promise ẹ pé irú nǹkan bẹ́ẹ̀ ò ní rí bíi tààrà mọ́ sorry máa wá nǹkan ṣe sí I know what to do please please. Um, honorable ṣe eh, ẹ̀rọ ni mo dá yín lórí. Eh, àwọn test tí mo ní a máa kárí àti lórí madam. Eh, result ẹ ti jáde. good. and then result yẹn jẹ́ kó yé wa pé wọ́n ti wà eight weeks pregnant. two months. yes. Um, but uh, ibi tí issue wà ni tẹ́ bá rí ẹ rí pé strength wọn àti ability wọn kò dàbí tàgbàlagbà so for this reason wọn ní láti ṣe wàhálà àtọ wọn láti máa rest kán lè jẹun ní time tó yẹ kán jẹun. thank you doctor kò sí kọ̀sùn láti ṣe wàhálà mi ò lè gbà tẹ̀lé lórí mi ò ní kó lọ kiri pure water wá fún mi olúwa là mú so kò sí kọ̀sùn ọ̀rẹ́ ló wọ́n ti lọ tí dókítà wí ọmọ ti lóyún oṣù méjì sórí tí wọ́n bá ń sọ̀rọ̀ wàhálà kì í ṣe pé kó lọ ṣiṣẹ́ nìkan téèyàn bá ń sọ̀rọ̀ tó bá pọ̀ jù náà wàhálà ni àsìkò tó bá yẹ kó sùn téèyàn ò sùn tó lọ fi ń ṣe nǹkan míì ara wàhálà ni. try that Thank you, doctor. You're welcome. I should use it. All right. We never change if we keep quiet about it. We have to work for the change that we seek. Although poor, we remain a servant to the hands of the rich. Yeah, yeah, yeah, yeah, yeah. I would rather be a voice for the helpless and street. Eh? Ẹlẹ́kẹ̀fà ni kí ló sọ? Ibi tí olówó ti fi owó wá àwọn méjèèjì, òun ní ti ń bẹ ti ìlànà ìṣẹ̀lẹ̀. Kí ló máa ń ṣàwọn kéékèèké yìí? Táwọn bá ti rẹ̀ jù, jíyẹ ká máa rẹ̀ jù. We never change if we keep quiet about it. We have to work for the change that we see. Ọ̀dọ́ tó lè jẹta, ó ti fún ìyàwó ẹ ti discharge ọmọ yẹn lọ sí i but ẹ̀yin ẹ ṣì yára ẹ̀yin méjèèjì ẹ ṣàmùbá wọn fà mi kúra sílẹ̀ gbogbo ẹ náà sísẹ wà lọ yìí láti láì jù nígbà tó ti ṣẹlẹ̀ tó ti gbé débí yẹn ẹ dẹ̀ pè wá ṣé bẹ́ẹ̀ láago wa lọ́wọ́ a lè wá wò ó sódà táwọn èèyàn ní sọ pé bóyá ara ń ta wá àbá ń fọmọ kékeré lé wa a lè wá wò ó sick kó dáa hmm? ọwọ́ àwọn ọmọ pélé kọ́ ni ọmọ mi dùn wa láti jẹ ìjẹta ìjẹta ló jẹ ẹ wọn náà ti sáyè láti jẹ tàbí bẹ́ẹ̀ mọ ẹyẹ náà ti kọ lù mí. ok ọ̀dà yes ma ok ma ọ̀dà in case tí ó bá padà wá fún check up ẹ sọ pé àwa méjèèjì àwa wò wá láti wá bèrè àlàáfíà wọn. ẹ ra màmí ẹ ṣe màmí ẹ ṣe. gbọ́mọ kékeré yìí ṣé wo mọ̀ pọ́ ọmọ yẹn lọ́nà ìbùfẹ́ ni tó tó ládé ṣe inú rò bí ọmọ ọmọ wọn ni. ìgbà wo ni dókítà máa. ẹ wo ẹni sùúrù nínú àtẹ̀jì sẹ́yìn ọ̀pọ̀. a ní o ńlẹ̀ nù. dìde kó tó sọ anything mo yọ̀ǹda please stand up sit down okay oya mo gbọ́. lórí mo kò fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ni inú èwo léyìí Ah, ẹ wò mí onírúbù ẹ ṣe gan-an ẹ ṣe mo dúpẹ́. ṣé n tó fẹ́ ṣe náà nìyẹn tó tún kúnlẹ̀ ó fẹ́ dúpẹ́ wípé mo gbalẹ̀ fún yín ok jẹ́ kí n sáré sọ nǹkan kan fún yín sórí àṣegbé òsì láyé àṣepamọ́ ló wà ó di dandan kí n ṣe fún yín ṣé wàá rí gbogbo oore tó bá rò pé mò ń ṣe fún yín mò ń ṣe fúnra mi náà nítorí ọjọ́ iwájú torí ibi téèyàn máa padà lọ káàní padà dé nígbà tí màá tọrọ ẹ lọ́wọ́ àwọn òbí ẹ kí ni mo sọ mo promise wọn pé ìyá kan ò ní jẹ ibi tí wọn kì í yá kiri mọ mi ò tiẹ̀ fẹ́ kó sọ́bà rárá and that is the reason hmm, eléyìí torí kékeré ni o a ṣẹ̀ṣẹ̀ ni don't worry. àmọ́ honorable ṣé kò ṣe pé fẹ́ wá abandon mi sí ibà yá fẹ́ lọ́ọ́ máa dúró pẹ̀lú àwọn ìyáálé mi lọ́hùn-ún abandon. <laughs> no no no no no no ìyẹn ò possible ìyẹn ò lè wáyé ok àjọ fetí gbọ́n tí dókítà wí fún ẹni wọ́n ní kó rest kó sinmi dáadáa torí oyún tó wà náà sórí ìyẹn ni mo fi wá ronú wípé ibo ni wàhálà ti máa ń kọ́mọ tó ọ̀dọ̀ àwọn ìyáálé ẹ lọ ni mo fi decide pé jẹ́ kí n mú ẹ kúrò láàrin wọn wọ́n á lè máa ṣe wèrè tí wọ́n láàrin ara wọn wọ́n á máa bára wọn ṣe bọ́ ṣe ń ṣe tẹ́lẹ̀ nígbà tó o bá sí níbẹ̀ kò ní sí pé wọ́n jágbe mọ́ ẹ kò ní sí pé òun ronú ò ní sunkún and that is number one ẹlẹ́nkejì how many days make one week. seven days. seven days make one week mo wá promise ẹ wípé nínú seven days yẹn ìwọ ló ní ìjọ mẹ́rin and that is the that is the minimum tí o bá péjọ márùn àbí mẹ́fà sórí ìjọ mẹ́ta tó kù káwọn méjì tó kù kàn máa pín láàrin ara wọn ìlérí kan ni mo tún ṣe fún ẹ̀yin abandon ni bò mo fún ẹ mi ò fẹ́ kó ṣe wàhálà ni ṣọtí bọ wà á máa rí mi tó bá ti ń bojú wẹ̀yìn òun rí mi nìyẹn máa dẹ ọtí bọ fọkàn ẹ àmì ilé abandon ẹ and that's my darling. ẹ kú lé o àwọn onílé ìdá ẹ kú lé o. báyọ̀ bá kú lé kọ́ bàbá Tóyìn mo ń tà bá kú lé kọ́ ẹ jẹ́ ká kú síta. ìwọ òpònú abáfúngbé mu òpònú aláìní tìjú yìí ó ń lọ láti ìjẹrin wo ń tá a gbọ́sọ lọ́wọ́ ẹ ó ẹ̀ṣẹ̀ wá wọlé lé mọ̀ wá ní onílé ìdá tó o mọ̀ pé òfìyàn sílẹ̀ nu lé ìṣá ojú òtí ẹ̀rin ẹsẹ̀ ò yí padà òpònú jàtijàti. ó wá gbóni bàbá Tóyìn kò kàn ẹ́ jẹ́ fúnra mi kí n tiẹ̀ kí ló kàn ẹ́ bẹ́ẹ̀. àwọn ní ẹ tó bá dálẹ̀ tán ọ̀run ẹlẹ́sẹ̀ méjì ló má dá sí. ìwọ ẹlẹ́sẹ̀ méjì wọ́n tó lọlé láti jẹ̀rí tó mọ tó ṣẹlẹ̀ sí mi bóyá ọ̀tá mi ti kú tí orí wa ni. bàbá tó ní òpònú àwa ń wí ìwọ ló fẹ́ dìbò àǹkà wá dìbò fún ẹ̀wà wọlé ìwọ tó rí létò ìwọ ìwọ. kúlẹ̀ ojàre ìyá àgbà. ẹyin gan pàápàá tẹ̀lé pa ṣé fèsì wa lè nìyẹn. ìsọ̀rọ̀ ilẹ̀ fẹ́ fún wa yìí. ṣé ìrìn ìwọ náà gan rìn ṣé ah ìwọ kò má máa sọ wá lẹ́nu má sọ wá lẹ́nu léyìí o dúró mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ṣé ọmọdé yẹn ti pò fún ẹ mu ni àbó ti ó ti po inú ẹ padà ó ti gbóògùn jẹ fún ẹ ọmọ kékeré yẹn tábàdì àmọ́ ibi táwọn ọ̀rẹ́ ẹ bá máa wí ta wọn láwọn àyálé ẹ̀ làjẹ ló ṣe mú kúrò lé àbí. ọ̀rọ̀ yóò jẹ́ wáyé mi títí bí bá máa wí o wà ní ọmọ kékeré títọ̀ ń bá máa wí o wà ní ọmọ kékeré ọmọ kékeré tẹ̀dẹ̀ ń dárúkọ yìí ó mọ ọwọ́ fi sẹ́nu ó mẹ̀bàá jẹ kò gbé oúnjẹ kó ti bojú ó ti wọlé ọkọ ó ti máa dùn ẹ̀ ẹ̀ ṣe ń pè lọ́mọ kékeré ẹ̀ ronú ara yín ẹ̀ ronú ara yín eléyìí ò ń ṣọmọ kékeré o ọmọ kékeré kọmọ ṣẹ́ni gbọ́. sọtán àwa làjẹ́ àbí a tó bẹ́ẹ̀ ó yẹ ká dàjẹ́ ìgbà mélòó lèèyàn fi ń dàjẹ́ alópònú ni ẹ ò mọ léètò ẹnìkan kò lè dìbò fún ẹ wọ́n ló fẹ́ wọ ọ ní ọbì kankan nínú ilé ìlàjọ máa máa wà. ó dà kò burú ọkùnrin ti ní ẹni tó mọ ni ló ń ṣe ni ìwọ gbàtà lọ kó lọ sọ pé mi ò yẹ lẹ́ni tó yẹ kán dìbò fún ṣẹ́rí gbọ́ ṣẹ́rí ní tí mo kàn fẹ́ sọ fún yín ni wípé ẹ má wà mí kiri o i'm an adult mi ò ń ṣọmọ kékeré nígbà tí mi ò fẹ́ kẹ́ pa ọmọ ọlọ́mọ mọ́ mi lọ́wọ́ mo ti mú lọ́ta mo ti lọ gbalẹ̀ fún ọdún ẹni mo wà tẹ́ ẹ bá rí mi ẹ má wà mí ẹ gbọ́. ó lọ gbalẹ̀ fún wa ó lọ gbalẹ̀ fún wa lọ. ibi tó fọwọ́ kan yẹn ò dá o. ó lọ gbalẹ̀ fún wa lọ. sọmọ mi tó fọwọ́ kan kọ́mọ fọwọ́ kan. kọ́mọ mi tó fọwọ́ kan. kọ́mọ bàbá. ẹ kí lè ìfilẹ̀ iná lẹ́fi máa yí ẹ̀jẹ̀ níbi tó dé yìí kí la fẹ́ ṣe sí ṣàfẹ́ pa ni. káwa má pa ọmọ. ó mọ̀ pé ibi tó fa ọkàn yìí danger zone ni ọ̀dà kò burú. wọn kì í pé kọ́mọdé mọ́rọ̀ ìjòyè ló máa ṣe wálé bó ṣe máa ó jẹ́ fílẹ̀ tí èkó má nà pàtó ìjọ. ọ̀rẹ́ tí wọn náà bẹnu torí pé ìyàwó bẹnu òun rẹ. wọn yà ń sọ fún ọjọ́ ni tóun sunkún tóun sunkún yọ̀yọ̀yọ̀ bùsí tó ń dání ilé ọkọ iye tó dùn ni ọ̀takú ìwọ náà lórí ìsìn owó ṣe yí ìsìn ó ti yàtọ̀ ọwọ́ afáyín sí o ti ní ẹ̀rẹ́ bí wẹ́rẹ́ ọkọ̀ adùnlé ọkọ̀ ló ti rí un. ẹ̀dẹ̀ yín lẹ́ ń wò bẹ́ẹ̀ o ìyá tí mo jẹ́ kí n tó dé bíbá ẹ̀ kò ṣe fẹ́nu sọ o. àwọn ọmọ ìfaradà náà ni gbogbo orí ayé náà ní rí àdánwò tiẹ̀ tiẹ̀ lórí un ìfaradà ibi ọ̀bọ̀ làmú. ọkọ ẹ fẹ́ fẹ́ yàwó mi. mọ́mì mo ní ìyá tí mo jẹ ìyà tí mo jẹ kí n tó dé bí báyìí kò ṣeé fẹnu sọ. à láyéláyé ó gbẹ gbọ́dọ̀ ṣerú ẹ tó bá ṣerú ẹ máa tóbi tí ẹ lọ sí jẹ bùbọ fẹyàwó mi nítorí kì í pẹ̀lẹ́ tí mo ń jẹ ó lóun máa di oúnjẹ ọmọ ni kò ní kàn lẹ́nu. mo dáyà ẹ lọ òkè jẹjẹ gidi gan ẹnu ẹmu arọfù bí ọkọ tí ò ní èmi ò èmi ò ní wá jẹ́ oúnjẹ eléyìí kéèyàn sọ fún ma fẹ́yàwó lọ́mọ mi ó lọ́wọ́ òdìjẹ ó ní kan máa lọ sí jẹ gbogbo. oúnjẹ ìlọ wáyé wájẹ ìwọ gba ni o kálukú gba ni èyí o. ẹ kí ló ń ṣe. ọba kọkọ wù mí bá sọ̀rọ̀. kò sí wàhálà ọlọ́run àmà sí ti kó má gbàdúrà kó gbàdúrà ó ìbá tọ́. ṣé ìgbádùn jẹ́ ń dájú. ah ìgbádùn ẹ̀ ṣùgbọ́n àwọn àtọkọ rẹ̀ àwọn alákọ̀wé ló kọ yìí wọ́n lè kọ́ mìíràn wọ́n ṣe. ẹ ń kọ́ pàmìlà ló pàmìlà. ẹ kọ́ lọ pàmìlà tó mm. ẹ máa jẹ sí. Mm. Ah, ọlọ́mọ jẹ sí. ọlọ́mọ jẹ ẹ wá ní ọ̀nà ẹ̀mọ̀ pé láàárọ̀ lẹ́wọ̀ bẹ́ẹ̀ lẹ́ sáré bẹ́ẹ̀ jẹ́lẹ̀ jẹ́lẹ̀ lẹ́ mú bẹ́ẹ̀ lẹ́ kó sọ́nù. wà ní àná mo dáhùn sí tó gbádùn ọmọ ọmọ lójú sí bó ṣe kú kúrò lọ́wọ́ àná. ká ló sọ bẹ́ẹ̀. ẹ kò lé ẹ dáàdi àti mọ́mí ẹ̀ gbọ́. wọ́n á ní yàrá àwọn àlejò ṣé o ti ṣe wọn lálejò wọn ti jẹun are you sure bá mi gbé wọn. mọ́mì dádì ọkọ mi ti dé o. àná ọ̀nà rẹ̀ wù àná pàtàkì ẹ̀pẹ̀lẹ́ mọ́mì ẹ̀pẹ̀lẹ́ àdùpẹ́ ẹ̀jẹ̀ má fi sí mi o gbàrà tó ti pè mí pé ẹ ti dé sílé báyìí ara mi ò balẹ̀ níbi mítìn ń ṣe mo kàn fast track gbogbo ọ̀rọ̀ wa kíákíá kó lè yá kó lè yá àròjù tó mi tì yẹn ẹ má bínú bọ́rọ̀ àwọn olóṣèlú ṣe rí nìyẹn. Ah, kí lè wá lọ sọ́dọ̀ wọn ọmọ ta tó fẹ́ fi aṣọ mọ́ mi lọ. wọ́n lọ jà ni. Hmm. ọmọ ta ò yá aṣọ mọ́ mi lọ́rùn ìyẹn dá yé àtúnwá àní mi àtàwọn ẹlẹgbẹ́ mi ibi tá a ti ń ṣèpàdé àwa ṣe ní kíákíá kíá. ooo oh, oh, ah, nígbà tẹ̀lé ṣe báyìí tẹ̀lé ṣe báyìí èmi ló bẹ́ẹ̀ ni wọ́n jà aṣọ. wọ́n lọ sí gbàgbé pẹ̀lú àwọn politician àwọn ni ọlọ́ba ṣe ní kí á ṣe wọ́n pẹ́ ṣé wọ́n ti ṣe iná lẹ́jọ́. a ọtọ́jú wa o kódà ó gbìyànjú ó gbìyànjú ó gbìyànjú. ẹ ẹmi ò yí lọ mi ò tí ì lọlé o mi ò tẹ̀lé wọn nílẹ̀. ẹ má bínú jàre àìsẹ ń gbìyànjú pé kẹ dé kárí yín kó ló dé pé a máa lọ ni. àwọn náà wọn ò tí ì ṣetán àti lọ. ẹ sọ tiẹ̀ ní à ó yẹ kọ́mọ yìí náà rà ẹ sọ tiẹ̀ ní. ẹ pẹ̀lẹ́ mo níṣẹ́ tí ẹ ti jẹun oúnjẹ a ti jẹun a ti mu agogo ẹ láti jẹ látàárọ̀ olóòfẹ sọ pé ṣáà ti fẹ́ máa lọ wọn ni. ayé tí ẹ ti lè lọ jáde ẹ ti lè lọ àmì mú pé mi yìí máa ṣe ń lálejò ah. ó níbi tí n gbé yín lọ special ìyá tí ń. a ní onífẹ̀fẹ̀ soup kan níbẹ̀ ọmọ àrùn ẹja àrọ̀ cow milk eh, cow tail wọ́n tún wá ní live snake ṣẹ́rí bí ẹja àrọ́ ṣe máa ń rìn nínú omi tó máa ń pa yẹn oríṣiríṣi ejò ó máa máa rìn wọ̀lọ̀wọ̀lọ̀ ọ̀ká ni erè ni àgbàdo mọ́nàmọ́ná èyí tó bá wùn wọn á kàn mú lóde níbi wọn á bẹ orí ẹ̀ kẹ́kẹ́. zoo níbẹ̀ ni. zoo kọ́ o ilé onípẹpẹ súpù ni. Ah, ah, ẹ wo ẹ jọ torí ọlọ́wọ́ ẹ náà kí n lọ sódò lọ́wọ́ ìfìṣẹ́wà ẹ má mi lọ ẹ wọlé wa ni tóun jẹ́ ìgbẹ́ odò. Eh, ẹ̀yin ò tẹ̀lé wa lọ ẹ̀yin máa jókòó lé ni èmi àti dáàdi làjọ máa lọ. so dáàdi yẹn jẹ́ kí n wọlé kí n jẹ́. ọ̀dà ọ̀dà ẹ pẹ̀lẹ́ ẹ rà. wọ́n mi mú bọ̀ sọ́ni títẹ̀ lọ. wọ́n yóò tẹ̀ náà mi mọ́ ọ́n ní ẹ̀sìn yóò kó báyìí má fi yẹn sá mi ní ọ̀tẹ̀ náà gbé ní ọ̀tẹ̀ náà. ẹ kí ló ti ní grace mi lánàá báyìí mi ìlà gbogbo nǹkan báyìí kó tó ọ̀tún mo lè fẹ́ jáde mọ́ mi honestly me ò understand àwọn èèyàn wa especially àwọn leaders kí náà tó ń fẹ́ tí mi ò ṣe mo gbóúnjẹ fẹ́gbẹ́ mo gbà wọ ẹ̀bọ̀ mo bá wọn níwájú mo kí wọn mo kò wọn lọ́nà mo ṣàlọ̀ṣàlọ̀ àlọ́ yìí ò tẹ́ wọn lọ́rùn kò sí ah, ah, ah, ọmọ pé obedient servant ni mo jẹ́ fún àwọn náà mi ò gbọ́ wọn lẹ́nu n fẹ́ mò ń fún wọn. honestly tí o bá ń ṣe pé èèyàn ti rìn jìnnà ní pátì ní pátì wọn sílẹ̀ ni má dẹ̀ gbàgbọ́ mi lọ níbi tó ń fẹ́ mi tó ń fẹ́ bùkátà mi. Mayona. Ah. Mayona. Yes. èmi afẹ́kẹ́ báwọn pàtì lè dà ẹ́ sọ ẹ jẹ́ kó wọn understand ẹ̀dùn ọkàn ti yín ẹ jẹ́ kí wọ́n mọ ibi tí bàtà ti ń tà yín náà lẹ́sẹ̀. my honourable ẹ tiẹ̀ ti wá náwó ju kọ́ máa kùn yín ní post yẹn lọ tó bá dẹ̀ fún yín kọ́ fún yín ní míì. àbí o àbí o Oh, eh, don't. Uh, eh, uh, excuse me, Mumbo. We never change nah, it. We keep quiet about it. We have doctor. to work How are you? for the change that we see. Yeah. the poor Shape or shasho, we remain a servant to the hands of the rich. Yeah, yeah, yeah, eh, okay, yeah, okay, don't worry. My tongue, my wife, sorry, you're just saying. I appreciate this, you're wrong ìwọ ọ tó bá ti dé ìyànà yẹn kó yà á máa tán padà lọ sí hospital mo fẹ́ lọ rí dókítà mi. a máa rí kó sá. gbogbo ìwé ojàre ẹ máa rí kó ẹ tún máa rí kó nínú nínú gbogbo tó wà nílẹ̀ gbogbo tá à ń sọ yìí ẹ ṣe bójú ẹ bá fọ́ ṣé tiẹ̀ di ni. Oh, no no no no no no oh, understand cso wọn mọ àsìkò ó yẹ kó béèrè nǹkan lọ́wọ́ yìí. ìyàwó yìí ti di ọmọbìnrin. wow obi obìnrin oh thank you so much thank you lord thank you so much doctor mo dúpẹ́ lọ́wọ́ yín ah mo dẹ̀ tún bẹ́yìn náà dúpẹ́ o because mo mọ̀ pé ẹ pass through a lot of things lórí ẹ̀ gbogbo wàhálà yín ọlọ́run òjò já sásán. iṣẹ́ tí ọlọ́run bá bá ti parí ni wọ́n á gbé sọ́dọ̀ yín. once again thank you so much dúpẹ́ um, ṣé ààrẹ ti balẹ̀ ṣé mo lè gbẹ̀lú. bọ́ ní ìgbẹ́ ìjọ wa ẹjọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tẹ́gbọ́ntàbúrò ṣe rí ẹ má bínú mo mọ̀ pé you are a very brave person ṣe rí ọmọ tó bímọ ìgbọ̀n ó ṣì ní ìdíkẹ́ so mo fẹ́ kẹ́ take time láti máa wà pẹ̀lú ẹ̀ or maybe you can get a housemate tó bá wà responsible ẹjọ́ má bínú. no ọ̀rọ̀ tẹ̀gbọ́ntàbúrò ọ̀rọ̀ ẹbí lẹ bá mi sọ yẹn no no no no no More appreciated. um, of course èmi náà máa limit àwọn speed mi díẹ̀ díẹ̀ going here and there máa jẹ́ ojú láti lè mójútó máa dẹ̀ tún ṣe gẹ́gẹ́ bí ṣe wúyìn mo understand mo mọ̀ pọ̀ ọmọ kékeré ni. ah why not why not ẹ ṣe um, kí n lọ yẹjú ah, ẹ ṣe gan dọ́kítọ̀ ẹ ṣe gan dọ́kítọ̀. Eh, yes ẹ̀yin ọmọlúwàbí wọn ní ẹ fẹ́ rí dáàdi ṣé kò ṣòro. kó má bàa sí ni dáàdi àti pé mi gan ni mo fẹ́ rí yín jù. ok. ẹ jọ ṣé lóòótọ́ nìkan tí mò ń gbọ́ àti wípé mo fẹ́ kẹ́ bá mi kó tẹ̀ rán wípé irọ́ ni wọ́n pa. o oh. ṣé kì í ṣe pé òun gbọ́ pé mo fẹ́ yàwó ìyàwó tuntun àmàjẹ̀ǹdì náà yẹn o mo dẹ̀ fẹ́ kó rọra ágíùmọ̀ níbà nítorí wàá jẹ̀bi àwọn èèyàn ó tọ́ ni òótọ́ ni wípé mo ti fẹ́ yàwó tuntun and of course èmi náà mọ tó ń ṣe é mo mọ̀ pé títorí ẹ̀ ni mi ò ṣe rí ẹ̀ ń bi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó tó di wípé mo fẹ́ yàwó tuntun láti ìgbà tó ti kó lọ sílé ẹ̀ ọ̀sẹ̀ kan ò ní délẹ̀ ó kéré jù wàá yọjú sí mi láàrin ọ̀sẹ̀ kan mo fẹ́ yàwó tíyàwó fi lóyún tó fi bímọ mi ò rí ẹ̀ ń bímọ ó túmọ̀ sí pé òun bá àwọn màmá yín jowú nìyẹn àbí ìwọ náà bá àwọn màmá yín jowú nìyẹn adìẹ tó ṣu tí ò tó ara ẹ̀ ló wà. Um, sà kì í ṣe pé mi ò fẹ́ wá síbi àbí pé kò wù mí láti rí yín mo believe pé um, nǹkan tẹ́ ṣe àbí ìyàwó tẹ́ fẹ́ kò tó nǹkan tí mo lè torí ẹ̀ wá síbi. ó ní oṣù jáde rí mi. Hmm. ẹ tiẹ̀ dúró náà ẹ̀gbọ́n mi ṣé tí dáàdì bá tiẹ̀ máa wá fẹ́ yàwó ṣé irú ọmọ kékeré èlò yẹ kan fẹ́ ẹ ọmọ tí ó tó lásìbọn yín tó yín lọ́jọ́ orí ẹ wo tí ẹ bá mọ̀ máa jẹ́ kẹ́ mọ̀ ó pé ọmọ tẹ́ ń pè ìyàwó yín yìí ẹ kàn wá ń ibẹ̀ lásán ni. come of it kí ló máa ń ṣe yín gan kí ló dé tí gbogbo yín sùn síbi kan náà tẹ̀lé kọrí síbi kan náà àtẹ̀yìn àtàwọn ìyá yín àti everybody ọmọ kékeré ní dáàdi fẹ́ ọmọ kókó ló fẹ́ ọmọ pínísín ló fẹ́ ṣàrúgbó lẹ fẹ́ kí n fẹ́ ni ẹ fẹ́ pa mí lọ́jọ́ àìpẹ́ already àwọn ìyá yín tí mo fẹ́ kékeré mo ti fẹ́ wọn wọ́n ti ewu lórí ọjọ́ dẹ̀ tí ń gbé pẹ́ẹ́lí lórí èmi náà káti ẹ̀yìn bá pè mí sí kéré ṣé kí n máa fi ẹ̀jẹ̀ arúgbó yí ẹ̀jẹ̀ arúgbó ni tírú wa bá máa fẹ́ yàwó ọmọ òkókó la gbọ́dọ̀ fẹ́ ẹ wo ẹ má pa mí lọ́jọ́ àìpẹ́ ẹ má pa mí kékeré o ọjọ́ orí tèmi sì kéré tí n bá lọ ń fẹ́ arúgbó báyìí ọjọ́ orí tó gùn lẹ́ ń sọ di kúkúrú yẹn náà àà kí ló dé. ẹ wo ẹ má wulẹ̀ lọ jìnnà àǹtí mi ká bá sọ abẹ̀bẹ̀ sókè ní gbangba ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ lọ́rọ̀ dáàdì àti sọ títí títí wọn ò bọ̀. mo jẹ́ ẹlẹ́nu pẹlẹbẹ ọ̀rẹ́ nu ẹ bí ọ̀bẹ rẹ lé ó máa sọ tiẹ̀ ṣọ̀ṣọ̀ṣọ̀ ṣí ọ ìyá ẹ lójọ́ Daddy, nǹkan tẹ́ ṣe yìí child molestation ni wọ́n ń it involve a range of indecent or sexual activities between a child and adult under the age of fourteen. ẹ ṣe fẹ́ gbọ́ in the psychiatric term this act is known as pedophilia daddy you are a pedophile. myself kì í ṣẹ́jú ẹni tó jàmọ̀lá tí ò ṣànwọ́ èmi ni mo fi ẹ̀kú ṣíṣe náà mọ̀ ṣe bẹ́ẹ̀ mi mo fún yín lọ́pọ̀tunítì àti wárí mi hmm? ẹni ráìtì àti sọ̀rọ̀ sí mi lára ẹ lọ kó yòókù wá ẹ tún lọ pọ̀ sí wa kí gbogbo yín kẹ̀wẹ́ lé mi lórí mind you ọmọkọ́mọ under this roof ọmọkọ́mọ tó bá tàpá sí òfin òbí ẹ̀ yálà ìyá àbí bàbá àbí tó sọ ọ̀rọ̀kọ́rọ̀ sí bàbá àbí ìyá ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ò ní pẹ́ parun ní bíbélì wí nìyí. ẹ kẹta ẹ kúrò wájú mi. mọ́lẹ̀ wa ń ṣe tẹ̀ǹtẹ́ níbí irú tẹ̀ǹtẹ́ wo ló ń ṣe yìí lọ́mọ ẹ̀ níṣọ́ ńlẹ̀ ẹ kú eré. ṣe lé ní ó dùn mí díẹ̀ o. ó dùn mí mi nǹkan gbọ́dọ̀ má sọ fún ẹ ni kí ló dé o kàn gbé ọmọ kókó sílẹ̀ ó wá ṣeré lọ síta why. èmi náà kọ gbàdúgbò kan tó yẹ kí n ṣe fún láàárọ̀ yìí ni mo ti ṣe fún un gbàdúgbòdà ṣe sùn báyìí ni mo ṣe sáré bọ́ta mi mọ́ pé mo máa ti jí ẹ. ká tiẹ̀ gbà pé ọmọ sùn ò fẹ́ ṣeré bọ́ síta kì í ṣe irú eré yẹn ló yẹ kí irú ẹ̀ máa lọ ṣe o o ti rí àwọn èèyàn yẹn bíi age mate ẹ rárá o jẹ́ ń sọ kankan fún ẹ nǹkan kan wà tí wọ́n ti fi ju àwọn yẹn lọ tó bá tiẹ̀ fi pé eré wọn ẹ ṣe pẹ̀lú àwọn ará àdúgbò ẹni tó ti ní ọkọ ńlé tán jẹ́ ìyàwó lè bí tiẹ̀ ló máa lọ bá ṣeré ìwọ àtàwọn tó ń bá ṣeré yẹn ẹ̀ ń ṣẹgbẹ́ àti pé irú eré tó ń ṣe yẹn tẹ́ńtẹ́ No, go wọ́ tẹ̀ ò ti gbọ́. ẹ má bínú. ok mi ò bínú lọmọ ọwọ́ ìwà. Mm. Eh, eh, um, oúnjẹ mi ti wá rẹ́dì. already. I'm ti sọ pé something. báyìí lè fẹ́ jẹ́ kí bá yín sinmi tí dáná. ok all right kí ẹ bẹ ṣe oúnjẹ fún mi màá náà ti rí báyìí sí ṣe rí pé ọmọ kékeré ni ẹgbẹ́ bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá mi tọ́jú ọmọ yìí lè má máa bá mi tèkè ọ̀hún náà ṣe rí bẹ́ẹ̀ ṣe lè ṣe ìtọ́jú ọmọ yín ní kẹ́ máa bá mi tọ́jú ẹ̀ lè bá ti lè ṣe yẹn àbínú mi àdùn àgbádùn ara wa mo lè ro mo tẹ́ ń rò lọ́kàn mo dẹ̀ mọ́ o ẹ̀ ń rò pé mo níyàwó mi lẹ fẹ́ bá mi tọ́jú ẹ wá rí bí ìpóhùn kéré síyàwó. <laughs> rárá sà. ó ti yé mi ọ̀rọ̀ yín yé mi yes ọmọ kékeré ni and that is the more reason ni mo ṣe gbà yín kẹ́lẹ́ máa bá mi tọ́ sọ́nà ìyàwó mi ni ojú mi ni bẹ́ẹ̀ ṣe ń wò yín èèrà ò gbọ́dọ̀ rìn pẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbìn. in fact ibi tí ẹ ti sọ̀rọ̀ dé ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ mo understand sir mo dẹ̀ ń fi dá yín lójú pé ìbágbépọ̀ mi pẹ̀lú ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ní regret màá tọ́jú ẹ̀ ju bẹ̀ ṣe rò lọ. ẹ ẹ gbé ìgbé wa. iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyí iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyí pariwo sórí kótó òwò gbàmọjọ yòlẹ́rì bẹ̀rẹ̀ bí ẹ̀rọ má ti jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ. ṣé o like mama ṣé wọn wà òkè wọn lè bẹ ṣiṣẹ́. bẹ́ẹ̀ni mo tẹ láì gbọ́ ṣe jẹ́ àgbàlagbà any mistakes mo bá mi wọ́n máa tọ́ mi sọ́nà but ṣé wọn máa sun bí àbá máa lọ wọn máa bọ̀. no no no no àdéhùn tàjọ ni wọn máa gbé pẹ̀lú ẹni wàá lọ fún wọn ní ehm, rúùmù tí àwọn àlejò máa ń wá yẹn ibẹ̀ làwọn máa máa sùn. kò sí wàhálà. ẹ mú màmá lọ sí rúùmù tí wọn ibi tó máa máa sùn. tẹ̀lé ọkọ mi ẹ bá ń wá nǹkan oúnjẹ ẹ ẹ lè ṣe ẹ kẹ bá mi wá jíjẹ fún ẹ ṣeun sá ọ kẹ sá ó dà sá kẹ sá. èmi nìkan máa kọ́ lọ́nàrẹ́bù fẹ́ mo sì ní ìyáálé méjì níwájú kódà wọ́n ti bí àwọn ọmọ tó jù mí lọ. Hmm. ẹ bọ bí mo ṣe ń wẹ yìí èjì á ti tóbi twenty o. <laughs> mọ́mì tí má tiẹ̀ pé twenty ṣé kò bá dáa mo ṣe máa pé fifteen. fifteen ah fifteen. bẹ́ẹ̀ni ó dẹ̀ tún tí pé o ṣẹ̀ máa pé ni. bẹ́ẹ̀ni. ìka làwọn tán fi ẹ lọkọ ìka ayé àtọ̀run pápátá gbáà làwọn tán fi ẹ lọkọ ọ̀dájú abiyamọ ni wọ́n kí ló Ah. anyway ṣá a lè bá wọn wí tí ò bá kí n ṣekú tó bọlá jẹ ṣé tó bá jẹ́ pé parents ẹ wà láyé ṣé anybody àá fi ẹ lọkọ bẹ́ẹ̀ àbúrò káwọn parents ẹ lè fi ẹ lọ́kọ àti pé o ò tí ì pé fifteen ọ̀dájọ́ abiyamọ ni wọ́n ọ̀rẹ́ wọn ti fọ̀rọ̀ ẹ ṣe pé ọmọ ọlọ́mọ olódùn ránṣẹ́ dé tòrótòró. èmi máa ti gbà gẹ́gẹ́ bí àgbélébù mi hmm. mo tún tó bọ́lá ń ṣe kọ́ tèmi nìyẹn. ẹ but wá ẹ kí chief náà bẹ wá nǹkan kan tó máa máa ṣe i mean like kò dá bọ́n ṣe ń jẹ́ kó máa jókòó sílé tó ríbi kankan lọ tó jáde tó ṣe nǹkan kan yìí bóyá bíi pé kó further education ẹni o tàbí kó jẹ́ kó lọ learn trade ó mọ̀ like pé kó lọ kọ́ṣẹ́ ọwọ́ nǹkan kan bẹ́ẹ̀ yẹn tàbí bó tiẹ̀ ṣe small business tí wàá ṣáà lè máa lọ tí wàá máa padà. mo ti bọ́nà rébù So pàápàá nípa kí n further education mi yìí ṣùgbọ́n honorable ní kí n ní sùúrù ni. sùúrù eh, mo máa ní sùúrù náà ni. Ah, sùúrù yẹn náà sùúrù yẹn kò. ṣe fún mi kọ́ ló ń kí n ṣé ìyá ẹ̀ ti kúrò lẹ́gbẹ̀ẹ́ ah, lẹ́yìn pọ̀. About it, oh, oh, oh, oh, oh, oh, oh. ojú kò sí mi báyìí òun wo tẹlifíṣàn ṣé wàá sọ ilé o bá tọmọ ẹ sùn. ó ṣe kúrò nu yàrá ẹ̀ ń gbà wo ó ṣe kúrò nu yàrá ẹ̀ ń gbà wo ah, kí ló dé tó lọ́pọ̀lọpọ̀ kan rárá tára bí amọ̀ kí n ta ẹ́ ó gbọ́ wípé ọmọ tiẹ̀ wípé ọmọ bíbí inú ẹ̀ wípé ó ń ké lọ́wọ́ ah, nígbà tó jẹ́ pé tẹlifíṣàn lọ bíbí níbí báyìí tó ń wò ọmọ tó ń tọ́ lọ́wọ́ tó yìí ń tọ́ mọ́ ó tiẹ̀ ní nǹkan kọ́kọ́ rárá ọpọlọ ẹ ò pé pé every time ló yẹ kó máa wọ ọmọ yẹn nulẹ̀ ó ti jí síbẹ̀ yẹn òun kẹ́kẹ́ ní kò ṣe pé mo lọ́rọ̀ lẹ́kùn nísìn bẹ́ẹ̀ náà ni tàbá ní pé kò sí oúnjẹ wà lọ lójú oúnjẹ tó mọ̀ ọ́ sè kí ló mọ̀ ọ́ ṣe gan kí lọ́pọlọ ẹ jí sí tó bá tiẹ̀ lọ́pọlọ rárá ìwọ̀nba díẹ̀ tọpọlọ ẹ lè ṣe wàá dẹ̀ máa ṣe gbọmọlọ́mì jọ wá jókòó òṣì sí di tẹlifíṣàn bíbá yìí gbọmọlọ́mì kò change pampers ẹ̀ ó ti wet àjọkò máa wo tẹlifíṣàn. honorable. Hmm? honorable. yes darling. fẹ́ bá yín sọ nǹkan kan ni. kí ni nǹkan náà. Hmm, ṣé kò sí freedom fọmọdé ni. of course um, ọmọdé um, ní freedom but kí ló fa question yìí. torí nígbà tí mo ní ọ̀dọ̀ àwọn àbúrò dáàdì mi kò sí nǹkan tí mo ṣe tó tẹ́ wọn lọ́rùn gbàtẹ́ tí wàá fẹ́ mi tí mo dọ́dọ̀ àwọn ìyáálé mi same thing gbà tí mo tún dé ìgbà tí mo tẹ̀ túrò bóyá à máa nífọ̀kànbalẹ̀ o kókó náà ló tún ṣẹlẹ̀. Ah, ìgbà tó débì ṣé mi ò make happy ni. àwọn mọ́mì ni. mọ́mì. Yeah wọ́n mi wò. wọ́n mi tẹ gbà kó a máa ṣiṣẹ́ fún wa. kí ló ń ṣe fún ẹ. nígbà tí mo kọ́kọ́ dé wọ́n ti máa ń sọ̀rọ̀ sí mi torí owó honorable mo ṣe fẹ́ wọn ọmọ kékeré ara mi ní ọ̀sán yìí kò sọ̀rọ̀ tí wọ́n sọ sí mi tán oríṣiríṣi ọ̀rọ̀ lọ́kàn ń sọ sí mi ọ̀rọ̀ kò bá kúndùn lọ́kàn sọ sí mi ṣé iṣẹ́ tí mo gbà wọ́n fún ni wọ́n ń ṣe yẹn ṣá no problem eh, eh, igi mu alágbàro o ti fẹ́ gùn ju ẹni tó gbé iṣẹ́ fún lọ ni and I know what to do. wọ́n kọ́ ṣe sí o. má ṣe ṣe àwọn orí mi ni. ká sàn dájú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni láì tẹ̀sí rántí bẹ́ẹ̀ ni twenty four of August bẹ́ẹ̀ ni ẹ ṣe sà màá ṣe ẹ bá ń kí mọ́ mi o all right sà ẹ kú jókòó wọn á tó dé. Um, and happy birthday. Ah, um, actually, see àwa méjèèjì. Ah, birthday mi ti wà Of course, twenty fourth. Ah, happy birthday in advance. No problem. yeah. Báwo la ṣe máa ṣe báyìí? Báwo la ṣe fẹ́ ṣe? Bóyá kàkọ́ gbé pàtó wá síbí báyìí. Àbí ká gbé wá sọ́dọ̀ yín. No, lè dáàdì yẹn rẹ̀ gẹ̀. Ah, ilé ọkọ mi ni. Excuse me. Ilé ọkọ mi. Ah. Bẹ́ẹ̀ni. Ok. Ẹ kúlé o. Ah, mọ́mì wọ́n mi ṣe yí mi. ẹ káàbọ̀ ma. ẹ kúlé kúlé ọkọ mi ṣé mo ò tí ì dẹ̀ dúró jù. ṣé ọmọ yẹn ò fún ẹ ní wàhálà ńgbà tí mo ti lọ tiẹ̀ náà ni mo ti mo ṣe sáré bọ̀ ẹ̀ mo ní kí arákùnrin ìwà dúró dé mi jẹ́ kí n introduce by the way son mi nìyí o Máyọ̀wá lórúkọ ẹ̀ this is Ọ̀rẹ́olúwa. I actually had to introduce that one but ṣé àwọn lè ń tọ́jú ni àbí. mo ń tọ́jú ọmọ ẹ̀ mo dẹ̀ ń tọ́jú òun náà àtòun àtọmọ ẹ̀ ni mo jọ ń tọ́jú. ẹ̀mí ìwọ̀n ti bímọ. ṣọ́mọláńgìrì ló ń jẹ́ ṣèyí fún mi ọmọ ẹ̀ ní ṣèyí fún mi òun fúnra rẹ̀ ọ̀rẹ́ olúwa. ó ti rí. ṣé kò ṣáà ṣèjọ̀gbọ̀n ṣé mi ò pẹ́ jù ṣá. kò sí wàhálà mọ́ ẹ dẹ́ fẹ́ méjì lẹ́kẹ̀ sọ̀rọ̀. ẹ ṣe ẹ ẹ ọ̀sẹ̀ ní pé kó wá gbà Shit. Oh my God. No, Jomisha. Just a minute. Hello? Hello? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, alright. Happy birthday to you. Thank you, Oshie. Same to you too. Yeah, yeah, you're welcome. Yeah. And báwo ni, báwo la yín celebrate. Ah, ìmọ̀ báwo la ṣe máa ṣe. ẹ ṣé kí n wá sọ́dọ̀ ẹ̀ ni àbó máa wá sọ́dọ̀ mi. ṣé mi máa ń jáde báyìí àfìgbà tí ọ̀nàrẹ́bù bá fẹ́ gbá mi jáde nǹkan náà ló kù. ẹ ṣe ń ṣe pé ọ̀nàrẹ́bù wà lẹ́gbẹ̀ẹ́ o. Ah, rárá wọn sí lẹ́gbẹ̀ẹ́ mi. ok báwo máa yẹ wá gba birthday gift mi báyìí. Ah, àbí kí ni wọ́n máa fún mi fún birthday mi. ọ̀rẹ́ olúwa àìwò òdìdí ìyàwó ọ̀nàrẹ́bù olú ẹ̀ kó fún mi gift náà alright anything tí bá máa fún ẹ máa fi rán mọ́mì sí ẹ. but ọ̀rẹ́ ó dẹ̀ máa wù mí kí n rí ẹ ò bọ́ mi mọ ṣe lè meet. Ah. alright ń gbà yẹn nígbà tí wọ́n fẹ́ dé ka ríra ṣáà ti pè mí. ok um, ọ̀rẹ́ can I tell you something? sure. I love you. Wo máa yọ wá ó dàárọ̀. Mm wow. Uh, Alright, no problem. ah. for a change that we see. kì í díṣà dáìmì fẹ́ fẹ́ ah. for the last time, question tí n bá bí yín answer. Ebo, am I má preamble for mi mo ní kí ni tó dé tẹ fi fi ọ̀rẹ́ olúwa lẹ̀ wípé kó máa fún ọmọ lóúnjẹ débi pé ó wá ń rọ ọmọ fúnra ẹ̀ ní tí mo bí yín nìyẹn. ẹ ẹ ṣẹrísà ìdí tó fà ní pé mo ti kọ́ bí kò ṣe máa rọ ọmọ yẹn because ọmọ tẹ ń wò yẹn kò kí ń gbà kò ń gbà fitin bọ́tù kò láìkẹ̀ kò láì máa jẹun and ṣẹ́mọ̀ inú culture wa ni pé ọmọ nídìí oúnjẹ fún okun so à ń láti rọ́ mo dẹ̀ ti kọ́ òun gẹ́gẹ́ bí abiyamọ pé bó ṣe máa máa rọ́ kò dẹ̀ kí n ṣe first time tó ń rọ́ rè. kì í ṣe first time rè é ok kí ni duty yín kí ni mo gbà yín sí kí ni mo gbà yín fún nínú ilé yìí ẹ ṣàlàyé ẹ fún. wípé kí n máa kọ́ bá ti ṣàbíyamọ. shut up ta ló ní kó kọ́ yàn ṣé mo ní kó kọ́ ilé yìí ni àbí tí mo sọ fún ẹ tí mo gbà ẹ fún ni pé máa bọ̀ wá máa bá mi tọ́jú ìyàwó àti ọmọ tó bí ìwọ wá fi eléyìí lẹ̀ kó máa rọ ọmọ níbo lẹ ti gbọ́ rí ẹ ṣàlàyé. ẹ ẹ ṣe sà kóun àtọmọ yẹn lè fi close ni gbogbo abẹ́ àmọ́ bẹ́mi ṣe kọ́ àwọn ọmọ mi nìyẹn. àìsè ìwọ wá nérò pé bí wọ́n ṣe tọ́jú àwọn ọmọ tìyẹ lèmi ṣe láti tọ́jú àwọn ọmọ tèmi association of talikas tálíkà nìwọ náà o ò lè expect pé bí wọ́n ṣe tọ́jú àwọn ọmọ tìyẹ làwọn láti tọ́jú àwọn ọmọ àwa wíta láìwí o ní òun kọ́ ilé ìlú eléyìí ṣé pé kó máa rọ ọmọ ẹni tó yìí ń rọ tuntun ní kóun náà máa rọ yàn ṣé o mọ̀ pé lè kéré jù láti máa rọ ọmọ ni ok tí nǹkan míì bá lọ ṣẹlẹ̀ kọ́ níbi tó ti ń rọ ọmọ o o kàn fẹ́ máa gba sálárì mi lásán no no no no ìwọ ni kò bẹ̀rẹ̀ o ìwọ ni kò bẹ̀rẹ̀ o sórí àdàbà ó ti ń pò gègé bí ẹni pẹ́ yẹlé òòjọ́ ti pẹ́ ẹ̀yẹ lèmi sí bọ̀ mo gbọ́ o nígbà tó jẹ́ pé o ò níṣẹ́ mọ́ ta dìídì gbà ẹ́ fún gan o ráyè ẹ̀ ọ̀tọ̀ níṣẹ́ tó ń ṣe káàkiri àdúgbò ìwọ àti yóò yẹs ìwọ àti wọn ẹ máa ṣẹnu ṣọṣọṣọṣọṣọṣọ káàkiri tó bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ mi ládùúgbò ṣé ó tọ́ sí wọ òun jata mi ẹ quiet òun jata mi òun pọ́ mi òun mú mi mi o tún bá mi o tún bá wọn porí mi láì dá o mọ̀ pé lẹ́dàá mi àdá fún ẹ o mà bó mọ̀ kẹ bá ṣe èmi ni bí o bá ń ṣàgbàlagbà fẹ́ jẹ́ ni máa fọwọ́ sí fún yín ní left etí yẹn á di ni what do you mean by èmi èmi ni ìwọ kọ́ èmi ni kì bá ń ṣọjọ́ orí tí mo rò mọ́ ẹ lára mo mọ̀ tó yẹ kí n ṣe ẹ̀yin òpònú àgbàyà yìí jàtìjàtì régbèrègbè ọlọ́run ló mọ ẹni tẹ́tí ṣe iṣẹ́ tẹ́tí ṣe láti kékeré ọlọ́run wá ń fìyà ìjẹ yín káàkiri ètò débi àníkà tó rí yín ṣe ẹ̀ gbà ṣé o mọ̀ pé orí tó bá máa jìyà tó bá ti sùn àtàjì máa gbé kólé yín lágbárí ń sìn àṣẹ mi rèé owó tí mo bá jẹ àbí ohun tí mo bá yálò lọ́wọ́ ẹ̀ àbí ohun tó rò pé ó tún kù tó fẹ́ gbà lọ́wọ́ mi tètè mú nítorí iṣẹ́ ìtọ́nà lé ìlàtọ̀ e mi ó fún mi nìyẹn. olórí kan mo má bínú sí wọn. ń bọ́ mọ̀ lọ́jọ́ kìíní. Child marriage is mostly affected by girls in their poor socio-economic situations and anybody that is going to get married in this country by law should be at the age of 18 years and that is with their parental consent or other forms of consent so how come tí ìwọ ṣe wá kó sí ọwọ́ bàbá arúgbó yẹn. Hmm, Máyọ̀wá ká ṣàgbà pé kádàrá mi nìyẹn ohun tó rí mi nìyẹn ṣùgbọ́n ó dá mi lójú pé ká ní pé mo lẹ́ni lẹ́yìn ni. Hmm mi ni mo kíkan sàn látìgbà tí mo ti délé ọ̀nàrẹ́bù mi ìléyàn bí ẹgbẹ́ mi bá ṣe rí ṣùgbọ́n mo mọ̀ pé bí mo ṣe mọ̀ èyí wà á múnú mi dùn ìwọ kan ni mo fẹ́ bẹ́ẹ̀ ìdùnnú mi tó wà lọ́wọ́ ẹ̀ bí ò ṣe ní dìbànújẹ́ mọ́ mi lọ́wọ́. ọ̀rẹ́ kò ní dìbànújẹ́ sórí I am assuring you pé I'm not going to break your heart nítorí ìfẹ́ ẹ̀ ń ṣe ló ń gbòòrò lọ́kàn mi every moment every second every minute but kọ́kọ́rọ́ kan ló wá bí yan jájẹ́ o torí ẹ̀rù ń bà mí mo fi hàn pé relationship wa yìí kò ní last because you are married to honourable and it's not going to be easy for both of us to meet. má worry aláti ṣe mi ó ti ṣe ara ẹ̀. well tó bá sọ bẹ́ẹ̀. wa, tẹ́ wọ́n máa lọ ọmọ mi wà lọ́dọ̀ gate mami ìdẹ́mọ́rù condition tó máa wà hmm. má bẹ̀rù ó dàbọ̀. Um, ọ̀rẹ́ wa. I love you. I love you too. tó four or five hours ẹ wò nísìnyí kí chief wa dé ń sìn kó báyìí mi àti ṣe fún mi níbi tá a jọ ń sùn sí báwo lẹ ṣe rò pé inú wọn ṣe máa dùn. ẹ má bínú ṣé ṣé ìfúnmi òkè. ṣé ṣé n tó yẹ ká sọ nìyẹn ni àbí ẹ ti pẹ́ jù. má bínú ó dàárọ̀. ẹsẹ̀ ẹ̀ gbọ́ ṣé ọmọ lílé yìí ni àbí ó mọ̀ ṣé ìyàwó ni àbí àyàwó à látara owó. ṣe mọ̀ wípé ẹ̀yin àgbàlagbà lọ ní ẹ ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dédè ẹ dẹ̀ mọ̀ pé ẹ rántí ọjọ́ kan tí màdàmú ṣe tẹ́ńtẹ́ tí ẹ káwọn tó ti ṣe tẹ́ńtẹ́ tẹ́ kí fún mi mi ò rórun kíkì yẹn rí díẹ̀ bí ti báyìí ló kù kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi ṣùgbọ́n màdàmú ò wá ṣe tẹ́ńtẹ́ mọ́ ǹjẹ́ mo tó ń ṣe é sísà twenty twenty náà ń ṣe. kò ṣe tẹ́ńtẹ́ mọ́ bẹ́ẹ̀ni twenty twenty ó kù bẹ́ẹ̀ni ṣàlàyé twenty twenty. ṣé rí màdàm wọn á kọ̀ jáde nínú ilé yìí wọ́n á dẹ̀ gbé ọmọ fún èmi èmi àwọn máa máa tọ́jú ọmọ madam á dẹ̀ lọ wọ́n á dẹ̀ lo good five hours àbí four hours kó tó padà sínú ilé. bàbá ibo ló ń gbà lọ ibo ló ń rí lọ. kò yé mi o ṣùgbọ́n ńgbà tó wá yá wọn á bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo investigation mi mo ṣe one plus one pẹ̀lú two plus two papọ̀ mo wá discover wípé tí ọmọ madam tó ń tọ́jú ọmọ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti kọjá báyìí kò ní ju five minutes lọ madam náà kọjá rẹ̀ bó ṣe wá ń pera wọn yẹn ni ò yé mi bí wọn máa ń súfèé ni o àbọ̀ ti fúnra wọn ní sáìn. àkọ́kọ́ mo tèmi náà. ṣé ká gẹ̀ẹ́tà ara wa lọ́wọ́ màmá tí mo lè lọ wípé kó má bàa tọ́jú ọmọ mọ́ ọmọ ẹ̀ má yọ wa. ohun gangan ni sà. a kọjá lọ. bẹ́ẹ̀ after five minutes tó bá lọ. a de ni. ṣé o o mọ tó ń sọ. ọ̀gá mi ò lè purọ́ fún yín mọ́ torí pé ọ̀gá ẹni ọlọ́run ẹni ni ọmọ yẹn dẹ́ ké bí mi ò rúru gbé yẹn rí àfi bíi kí wọ́n nà wá látọ̀run gbogbo nǹkan ni màá fi ń bẹ̀. ṣé o yẹ kó jẹ bẹ́ẹ̀ ṣá. kò tiẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò tiẹ̀ lè jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. àbí kí ni máa ọ máa sọ pé oúnjẹ tẹ́lẹ̀ kù kó tó dọ́rùn kan bẹ́ẹ̀ yẹn wò kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ sà. ó dáa èmi náà mọ̀ pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ àmọ́ kó má bàa tún wá jẹ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ kí n tọ̀yìn wá màmá ẹ wò mí ẹ kàn ń rí mi ni o ẹ ń bá mi ṣiṣẹ́ ni ẹ dá mi mọ̀ iná ló jókòó iná tí ò mójú ẹni tó dáa ẹ bá ọmọ yín sọ̀rọ̀ níbi tí ó ti máa gbọ́ màmá kìlọ̀ fún ọmọ ẹ ajá ajá ọmọ ẹ tó bí nítorí ajá ni ọmọ ẹ ò mọ̀ o rò pọ́ ọmọ ló bí kìlọ̀ fún ajá ẹ̀ ní kó má ṣe eré kéré gba ojúde tèmi kọjá nítorí pé ìyálọ́jà kan wà lójúde ni ajá ló ń jẹ mo rí i pé ọjọ́ orí wà lórí ẹ̀ ni mo jẹ́ ní kí n wá kí ẹ̀ ń bọ̀ advice lèmi wá fún ẹ àbó gbọ́ nítorí pé ó wù mí kó jèrè ọmọ well tó bá fẹ́ pé o ò ní láti jèrè ọmọ yes gbogbo ẹni tó ń bímọ kọ́ ló ń jèrè ọmọ ẹlòmíì kàn ń bímọ ni kò ní láti jèrè ẹni tó fẹ́ jèrè á bọ́mọ ẹ̀rí tó bá rò pé ó ní láti jèrè ọmọ bá a já ọmọ ẹ̀rí tí ò bá wá wùn ẹ́ jẹ́ kí n pè yín dà ó sọ fún mi wípé ajá ló ń gbó wò bí máa fi mú mi kàn. Èmi ṣé nítorí pé ọ̀nàrẹ́bù lé yín kúrò níbi tẹ̀ tí ń ṣiṣẹ́ lẹ ṣe rán ọmọ yín kó lọ dalé wọn rú àbí. Ah. ẹ bá ọmọ yín sọ̀rọ̀ bí tó ti ń gbọ́ ẹ bá sọ̀rọ̀ dáadáa bí tó ti ń gbọ́ tẹ́ bá ti fẹ́ fojú sunkún ẹ ẹ bá sọ̀rọ̀ bí tó ti ń gbọ́ o. ọlọ́run ò ní jẹ́ fojú sunkún. ọ̀rọ̀ òṣèlú mo sọ fún yín o. Ah, ẹlẹ́gàá mi ò ní fojú sunkún ọmọ ee mayọ̀ wá mayọ̀ wá kó mi sí yọ́yọ́ wọ́n lò ní jèrè ọmọ. Ah, kí la gbé kí wọ́n jù kí ló lè tó gbogbo yẹn gbogbo ẹni tó bá bímọ kọ́ ló ń jèrè ọmọ tí wọ́n bá máa jèrè tiẹ̀ èmi náà jèrè tèmi kí ló dé. Ah! báwo ló ìṣẹ̀lẹ̀. èmi náà mo tó ìṣẹ̀lẹ̀ hm? tí mo fẹ́ wọlé nísìnyí mo gbóhùn ọ̀nà ibù tán pa ewu mú mi gan ariwo wọn dẹ̀ pọ̀. but báwo ni wọ́n ṣe mọ̀. èmi náà mọ̀ èmi kò rọ́nà ibù tó wọlé tó tún jáde ni. Ah, ó ga òye wàhálà ògiri ibà yẹn. kí la máa ṣe ẹ eh, ẹ okay okay okay okay calm down calm down calm down ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti di alẹ́ màá pè ẹ́ so anything tí bá ti conclude i will let you know má worry kò calm down. mo ti gbọ́ mo ti gbọ́ ṣé tèmi ò ti bá mi báyìí. good ah irú wàhálà wo lélẹ́yìn sí i ah ah ṣé mo ti kọ́ ọmọ yìí sí trouble nsìn ah ga o. ọ̀gá mi alfa mi ò rí wọn o ò rí bẹ́ẹ̀ ni ẹ wo ọkọ̀ fi ti wọn báyìí nísìnyí wọ́n fi kó bá mi ní láàárọ̀ láàárọ̀ lọ́gbọ́n mọ dání tọ́ni mò ń bọ̀ o gbogbo ibi tí mo mọ̀ tí wọ́n máa ń rìn sí gbogbo bẹ́ẹ̀ ni mo lọ wípé ẹjọ́ o ṣé ẹ̀ bá mi rí madam àtọmọ gbogbo náà wọn ò rí madam àtọmọ ni o kájẹ ni mo rí ọmọ nísìnyí máa máa gbọ́mọ bọ̀ àwọn pé ah, ọmọ ọ̀gá rẹ o. pé cso no lọ bá cso náà sọ fún mi pé mo ní kó máa lọ sí ilé ìyá máyọ̀wá báyìí ni mo ní kó wá èèyàn kan àbí méjì kúnra yìí kán lọ sílé ìyá Máyọ̀wá létí àti Máyọ̀wá àti ìyá ẹ̀ kán gbé wọn débi fún action. Hey. kò sílẹ̀. well ẹ lè máa gbé pamọ́ kò káyé ṣé mọ̀ pé wọ́n kìlọ̀ fún yín lọ́jọ́ yẹn pé kẹ́ ẹ bá ọmọ yín sọ̀rọ̀ mi tó ti ń gbọ́ kó má bàa tẹ̀ nísìn ọmọ yín yẹn ti tẹ́ fúnra ara yín ẹ máa wá sọ àtẹ ẹ máa sọ di pampers ẹ máa fi àtẹ díẹ̀. ẹ mú fún wọn. mami ẹ mú fún wọn. this way ẹ wọlé ọmọ yín bá ti rí bẹ́ẹ̀ sí ilé àwa yín a surface. face ẹ má wọrí ọmọ yín máa sọ face. arábìnrin àánú ẹ ò ṣe mí rárá o nítorí mo rí pé ó stubborn ṣóde rírú àwọn ẹ̀dá tó máa ń wúrú ìwà bíi tiẹ̀ irú àwọn èèyàn tá máa fi ẹ wé irú ẹni tí ò ẹni tí ó gbà wípé a jura wa lọ lórílẹ̀ àlàyé yìí ẹni tí ó gbà wípé ọlọ́run dẹ́nìkan jẹ́nìkan lọ irú wọn ni màá fi ẹ wé mo tún béèrè lọ́wọ́ ẹ for the last time for the very last time níbo ni ọmọ ẹ wà. bẹ́ẹ̀ ṣe wà lèmi náà ṣe ń wà mí mọ́ bí tó wà mí mọ́ bí tó. èmi ò bẹ́ẹ̀ wọ́ ọmọ ẹ o nítorí mo rí i pé o ṣàánú ara ẹ ẹranko ilé tó ń fojú dọdẹ ní ẹ wà á máa wò pé ah, aṣọ nọ́rẹ́bù tó ti bá gbélé ó simple àbí mo dẹ̀ ń sọ fún irú èèyàn tí mo jẹ́ o believe torí oòrùn tó ràn yìí by the time tó bá fi máa wọ̀ ó túmọ̀ sí pé tílẹ̀ bá fi máa ṣú tó produce ọmọ yìí àbí tó sọ bí tí ọmọ ẹ wà màá ní kàn waste ẹ̀ náà. Ah! ò wo orin tó wà mí ò lè mọ ah, ẹ má ṣe yẹn. wọ́n máa gbé ẹran ẹ̀yìn lẹ̀. Ah, ah, eh, olóríkùn ó yẹ kẹ́ mọ̀ mi jù báyìí lọ. ẹ mọ̀ mi jù báyìí lọ. ẹ wo ẹ wo bí màmá. kí ló dé tí ẹ fún wa ní kọndíṣọ̀n náà àjẹkí lánàá ọmọ fúlẹ̀ ni ta ni onímọ̀ pé àjẹ́ àná yẹn ló pa ọmọ ìlú yẹn jẹ òkè nítorí pé wọ́n ti wá wọ́n ní pé kẹ́ bọ́ mo ní sọ̀rọ̀ the next thing ẹ máa ṣe ni kí ọmọ yín kó gbéyàwó chief àtọmọ chief sálọ àbí. ó máa bẹ ta kẹ yẹ̀wò lẹ́rọ̀ jẹ́rí bọ́n ṣe sọ yẹn ẹran yín á tó máa pàkúta ń sìn o wọ́n á fẹ́ràn yín. mama ẹni sùn ló ti ṣe mọ̀ pé wọ́n ń bá yín sọ látàárọ̀ ọ̀sìn ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ pé ẹ̀yin nìkan lẹ́nu ayé ẹ bẹ̀rẹ̀ sí ní act sí ẹ̀ ń sunkún omi jáde lójú yín ṣé rómi tó ṣì ń jáde yẹn kékeré ni o èmi ò ràn yín o ṣe ara wa ta dúró olórí burúkú èèyàn àárán èèyàn àwọn nǹkan kílẹ̀ máa ṣù lọ́sàn-án tí ó ti yẹ yín sí láti ibi tó bá wà oníkẹsàn máa wá ń sìn kádẹ lọlẹ kádẹ lọgùn ṣe ti gbọ́ ewu yẹn kò jẹ́ nǹkan kan lójú èmi o. ibi kò ṣoṣo tí mo mọ̀ tí ó lè lọ ní ohun situation yìí ọ̀dọ̀ ọ̀pá mi ìgbà bẹ́ẹ̀ nílùú kan báyìí tí wọ́n ń pè ní ìjàgbó nítòsí ọ̀fà tẹ́bá ti débẹ̀ kẹbìrẹ́ agboolé ẹlẹ́mù lórí akọ̀pẹ́ iye akọ̀pẹ́ làwọn fámìlì bàbá ẹ̀ ṣe tó agboolé ẹlẹ́mù ni wọ́n ń pa agboolé wọn ìjàgbó ní Kwara state ni o. mama mama do stop ara rẹ ọba azikẹ ló lọ fà àwọn kò jọ ọmọ náà ló ní ìjàgbó ó ti yé ara yìí àdúgbò ní gbogbo ibẹ̀ yẹn Kwara àà ẹ ṣáà ti mọ bó ṣe ń lọ. ẹyin boys ẹ mọ nǹkan tá ṣe é ṣe ẹyin ẹ lọ gádà àwọn guys yẹn tó kọ kẹ advance lọ bẹ́ẹ̀ sí ẹ gbọ́dọ̀ bí ìṣàn rí ọmọ yẹn. we never change if we keep quiet about it we have to work for the change that we seek although poor we remain a servant to the hands of the rich. Yeah, yeah, yeah, yeah, yeah. yeah. I would rather be a voice for the helpless and street. ṣé àwọn ọlọ́kadà òṣìṣẹ́ wọnú àbáyé mọ́ ni lórí akọ tí ń fẹsẹ̀ rìn bọ̀ láti ẹ̀ àrí ọlọ́kadà kankan rárá. lọ́pọ̀ hmm, ìṣẹ̀lẹ̀ ah. ni pé àwọn ọlọ́kadà wa àti àwọn tó ń jáwèé fún wọn ní àwọn kékeré kan bóyá torí ẹ̀nà fi fún jọ́nẹ́ta gbà tí wàá jẹ́ lásìkò báyìí ẹ ṣe And the poor will remain a servant to the hands of the rich. Yeah, yeah, yeah, yeah, yeah. yeah. I would rather be a voice for the helpless and street. We never change if we keep quiet about it. We have to work for the change that we seek. And the poor will remain a servant to the hands. Yeah, guy, what's up? Yeah, yeah, yeah, yeah, yeah. Ọmọ, ah, ó ti ẹ̀mọ́ tó fọ́ nìyí. Ṣé orí ń gbà tá a dé ìlú yẹn gangan? ilé wọn kankan tán júwe fún wa ó mọ àwa ti pa àwọn aláàfin Kwara wọn ti jẹ́ kó yọ àyẹn ọba ìsíkẹ̀ yà ó ti fún wa ní dítè gbogbo bẹ̀ ló dáhùn ilé wọn bá ṣe débẹ̀ báyìí wọ́n ní ó ṣe kú ní inú ìlú wọn lọ sí àbà tó close mọ́ wọn ní ẹ̀gbẹ́ ìlú wọn òun lòun àti ẹni ọmọ yẹn lọ. ẹ kí ni ẹ. kò sí problem wọ́n worry. wọrí a no problem trust àwa náà iṣẹ́ tiwa ni. ó láyà ó náyà kú. wọn náà f ni bọ̀bọ̀ yẹn da f ayé àtún tí bá mú ya ká tiẹ̀ gan ní ojú ara wa ni ṣó ti yẹ wọ́n fi tó kulẹ̀ let's move. lórí burúkú ni bọ̀bọ̀ yẹn ṣá. àjọ lójú rẹ. màmá ó yà yín lẹ́nu pé ọdún dídí wà báyìí lẹ́lẹ́kejì lẹ́yìn náà bá fura ẹ̀rí pé mi ò fẹ́ kán fìyà jẹ yín kò dẹ̀ níwùn mí kẹ́ máa jìyà ìkàndí ìyẹn ló gbé mi padà wọ́n ní ẹni tó máa jòórùn èèyàn béèyàn bá kú a kì í farapamọ́ fún ẹ̀yin ti rí wòwò mi kò yẹ kẹ́yìn náà farapamọ́ àbí nígbà tí ẹ̀ ń bá mi ṣiṣẹ́ ṣé mo fìyà jẹ yín ṣé mo fọwọ́ rí yàbá yín kádàrá ló jẹ́ ká sẹpẹrẹtì lọ́tọ̀ọ̀tọ̀ wípé mi rẹ má bá mi ṣiṣẹ́ mọ́ ṣe wá rí ọmọ yín tí mò ń béèrè yìí ọmọ yín gangan kọ́ ni mo need. Mhm. ọ̀rẹ́ olúwa ìyàwó mi àti ọmọ tó bí fún mi òun ló jẹ mí lógún. ẹyin jú mi ni ọ̀rẹ́ olúwa jẹ́ àfọ̀ǹtọ́ ni tí ẹ bá ti lè pòdúsì ọ̀rẹ́ olúwa àtọmọ tó bí fún mi kò sí wàhálà mi ò ní dàtí rọmọ yín please níbo ni ìyàwó àti ọmọ mi wà. Eh, ọ̀rẹ́ wo kò sẹ́ni tó máa gbé mi ni ò jẹ́ dákú orí tí bá dákú tán ta ló máa gbé mi báyọ̀ pé mo mọ ibi tọmọ yìí wà ní ìyá tí mo ti fi jẹra mi bíbá látàárọ̀ èmi yìí ní fi ìyá jẹra mi àbí ẹni tí mo bá ẹ ò lọ báwo ni mo mi ò mọ bí tó. ó orin eégún là ń dá orin orò lẹ́ ń gbé òwe tẹ́ ń pa fún mi òun ni wípé ẹni tí ò yá ni lówó tí ò fún ni láṣọ kì í pè ní lárúgbó bẹ́ẹ̀ ni lóòótọ́ mi ò yá yín lówó mi ò dẹ̀ fún yín lẹ́wọ̀ o dára ẹ bá lè bọ́ kìlọ̀. jáde ẹjọ abúlé àbá onígbàjọ là ń lọ sà. ó sì máa ṣe díẹ̀ o àmọ́ tẹ́ bá ti rìn sísàlẹ̀ díẹ̀ ẹ máa róríta mẹ́ta kan ẹ̀yà lọ́wọ́ tán ibẹ̀ náà lẹ́ ń lọ yẹn. ẹ ẹ dáàdi ẹjọ sà ẹ bá wa pàdé àwọn ọmọbìnrin kan àtọkùnrin kan nígbà tẹ́ ń bọ̀ ẹ ọmọbìnrin yẹn pọn ọmọ sẹ́yìn báyìí pẹ̀lú ọkùnrin kan a páàkì mọ́tò wọn wá síbẹ̀ yẹn àwa lọ gẹ́ẹ̀tì mẹkáníìkì láti bá wa tún ṣe so ìgbà tá a máa fi dé àárín wọn mọ́ níbẹ̀. Ah, mo pàdé wọn àmọ́ ó ṣe díẹ̀ ìbọn tẹ bá tẹra mọ́rìn ẹ máa bá wọn lójú ọ̀nà. ẹ ṣe sà ẹ ṣe sà. fún lọ́yàn. ẹ̀mejì ṣáà mo ti fún lọ́yàn. ẹ ṣì fi sí kò ń pọ̀ jù. ebi ń pa èmi náà ebi ń pa mí tó bá débẹ̀ máa ń fún un. lọ́yàn at least tó bá fi lọ́yà ìdákẹ́. ọ̀lẹ náà wà. kí lẹ́yìn tó ṣe ń bì. ó rẹwà díẹ̀ ni a kò ní kára jókòó sí ìwà ìka ti rest àti pé kílẹ̀ yín náà wàá ṣe ń bì báyìí. mo gbàgbé ẹrù mi nìsí náà ni mo ní kí n wá gbé ṣé sí pé ẹ̀yin ni àwọn arákùnrin méjì kan tí mo pàdé ní ìsìn ni wọ́n ń béèrè tán lóyún arábìnrin yẹn gbé ọmọ lọ́wọ́. no àwa kọ́ o àwa kọ́ ẹ ní àwọn ọkùnrin méjì ẹ jọ ṣáìdì bo ni ẹ ti rí wọn. lókè ń bẹ́ẹ̀ ni. àwọn ọmọ ṣẹ́ ọ̀nàrẹ́bù ló máa jẹ́ nìyẹn ìwọ náà ṣé bẹ́ẹ̀ ṣì dì ní. ẹrù mi tẹ́mi gbàgbé ló jẹ́ kí mi padà wá. tí bá búlé lẹ́ lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀yà tètè tẹ̀sẹ̀ mọ́rin kò jìnnà torí pé ibi tẹ wá ó léwu púpọ̀ o. ẹ ṣé bàbá ẹ ṣé. ìyá kan máa lọ. Yeah. ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ gangan wo ó sì tẹ̀lé call that boy name eh, Máyọ̀wá àbí kí lorúkọ ẹ jẹ́ ṣó ya wèrè ni ṣé wọn kò fẹ́ kọ́ jèrè òun ni irú orí burúkú wo ni why I go dey search because of Máyọ̀wá kí máa wá alá à ah, ọmọ àdó tayà tí bá mú bọ̀bọ̀ yẹn tí bá mú ya ẹ̀ arò bóyá tírélà ló kọ lòun ni ṣó lórí burúkú ni. Ah, Baba ọlọ́gùn láàyè ó ti sú mi bàbá yẹn ní ká yà tá a bá ti débi kan a máa yà sí ráìtì àti yà sí ráìtì sìn ọ̀nà ti pín fẹ́ẹ̀lẹ̀ ọ̀nà ló lọ́ báyìí ọ̀nà bólá máa gbọ́ bólá àmọ́ máa gbà ń sìn. bólá àmọ́ fẹ́ gbà iwájú òṣè lọ ẹ̀yìn ṣe padà sí ṣé a máa gba bẹ́ẹ̀lì àbí bólá fẹ́ gbà. ọ̀rẹ́ ti pín ìsìn ẹ̀wọ̀ ọ̀nà lélẹ̀ ọ̀nà lélẹ̀ ọ̀nà kan pín káàkiri náà ni. you guy know what we do is simple aago tiẹ̀ wà lọ́wọ́ aago tèmi náà wà lọ́wọ́ so ìwọ máa gba bí ń sìn kẹ́kẹ́ mi náà gba bí. But you understand? So that if you first get them, you go allow me. Ibi bá ti ń gbọ́wọ́ gbé wọn, èmi náà lè kọ́kọ́ rí, èmi náà àgọ́ aláyò, ó ti yẹ. Bàbá kò gbọ́dọ̀ sí network failure ọ̀nù go yìí o. Mi ò láìkì ọ̀rọ̀ bí inú go bí inú go ká máa máa rédíò yẹn mi ò láìkì. Gbogbo nǹkan mo lè dúró tí mi ò lè dúró tẹ̀jú. Ah. Ó yé mi ó yé mi. Má kọ má signal náà, o ti understand. Ah. suggestion kan. mo suggestion ah sori jẹ́ ká jókòó mọ́ ẹ̀ tá a bá jókòó mọ́ ẹ̀ àwa máa ní freedom tiwa torí mo mọ̀ kí àwọn tó ń lé wa nítorí ọmọ yìí ni wọ́n ṣe ń lé wa please let's drop the baby. má ìwà jọ ń báwo lè máa ní kí n drop ọmọ mi. it's the only solution right now. ọmọ tí mo bínú mi. papọ̀ mọ́ àwọn tó ń lé wa ó máa dè lẹ́yìn wa. ó mọ̀ tó bá mọ̀ pé o lè nífẹ̀ẹ́ mi pẹ̀lú ọmọ mi ṣé kó ní kálukú máa lọ lọ tiẹ̀ ó bá gbọ́mọ mi ó ní kálukú máa lọ lọ tiẹ̀. ok fine má máa lọ mi nífẹ̀ẹ́ ni mò tẹ̀lé ẹ̀ mò ń sákiri inú gbọ́ pẹ̀lú ọmọ lọ́mọ ọmọ tí ò ṣe tèmi. ó ti tó tó bá lè nífẹ̀ẹ́ pẹ̀lú ọmọ mi ṣé kó ní kálukú máa lọ lọ tiẹ̀. ok fine i will leave i will leave. wọ́n lọ́hùn-ún irú ayé wo ni mo wá báyìí táyé mi wá ń dojúrú ọ̀rọ̀ mi wá dé gbìrì ọ̀tẹ̀ bá ṣe ń gbàkọ nìkan rú. láti ṣòro kan wá sí mi ṣòro kan irú kí ló mú mi wá ṣe nílé ayé yìí. mi mi ni mi mi na ti ọdẹ mo bẹ you know that I love you mo pé mo kí mo really love ẹ ẹ sì mo kí nítorí ẹ mo lè gbàlù kí n ju Ọlọ́run nítorí ẹ mo lè sùn láì jẹun but suggestion mo kàn mú wa let's drop the baby ọmọ ni wọ́n need wọ́n need wa àwa máa ní freedom tiwa jẹ́ ká sá lọ jù ú. lè drop ọmọ mi. Ah! <laughs> máa kú lẹ́sẹ̀ lọ́jú sí ìyá yín. Hey, hey, hey, hey olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ o lè sáré àbí èèyàn ni ẹ ẹ yìí o ìwọ gbójú bóyá láti gbé ìyàwó honourable ti state tiwa kò gbé sálọ àtọmọ. ẹni tí wọ́n lè ta máa lọ lọ tiwa. ó ga o padà based on logistics tí o bá ṣe pé ti ìyàwó honorable tẹ̀jẹ̀ ni má ti mú kí sí má ti pọ̀ mọ́ yín lórí ẹ̀mí là ń bá lẹ́nu ẹ bá ṣẹlẹ̀ ayé lẹ́sẹ̀ o ẹ bá woman dẹ kí ló ṣe woman good good bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ló dáa sọ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe yẹn òun ló dáa ó yá madam ẹ fi slow motion bọ́ síta mo ní kí ẹ fi slow motion má bọ̀ good good ẹ ẹ ẹ bọ́ síta. ẹ má bọ̀ ẹ má rí other side mi o ẹ má pray láti rí other side ẹ má pray kí ẹni tó pọ̀ ní o. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹdàgbà ẹdàgbà ẹdàgbà ẹjọ ya báyìí báyìí máa bọ igi lórí o ah! ẹ jẹ́ ká lọ báyìí. Ah, ah, bàbá ẹni tó di mọ́ táyà yọ. We never change if we keep quiet about it. We have to work for the change that we see. But the poor will remain a silver to the hands of the Yeah, yeah, yeah, yeah, yeah rather be a voice for the helpless and <laughs> First of all, ẹ gba ọmọ ọwọ́ ẹ, ẹ gbé lọ sínú ilé fún mi. Àwòsí madam. yo àwọn kan ní kí ni irin máa ṣe níjọ́sí irin ṣe bẹ́ẹ̀ ó yàgbó àwọn kan ní kí ni ẹ̀fọn máa ṣe ẹ̀fọn ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lọ ṣé mọ̀ pé ẹni tó bá fojú kékeré werin lè rí ń gbé lọ èèyàn tó fojú kò gáwò kìlòkè ń kà láyà béèyàn bá fojú àná kú. ẹbọra bọláṣọ. ẹbọra bọláṣọ ìwọ ò tiẹ̀ bẹ̀rù orí ara ẹ̀ àmọ́ ohun tí kìí jẹ́ kéèyàn gbáyàwó àgbàlagbà òun ni màá fi wọ̀n o ò ní kú nítorí tí ń bá ní kàn pa ẹ́ nísìn o ò ní mọ rírì ẹ̀ṣẹ̀ tó ṣe ẹ bá mi mú lọ kẹnà kẹrun ní apá apá ẹyọkan kẹrun ẹsẹ̀ ẹyọkan tẹ bá ti wá ṣe yẹn tán ẹ rìlíìsì wọn àti yá ẹ àrùn kì trust me àmọ́ lílù tẹ máa lò tó máa rán dọjọ́ ọkú ni a máa rántí pé kò dáa kọ́mọ kékeré gbàyàwó àgbàlagbà bàbá Ṣèyí ẹ fi mí lẹ̀ kí n máa lọ lọ tèmi ọmọdé ara mi ni mí ọkọ mi ò fìgbà kó sí lọ́dọ̀ tí yín <laughs> bàbá Ṣèyí ẹ jọ̀ọ́. ó bá mi jata ó bá mi jẹpo ó fẹ́ máa porí mi láì dáa ó mọ̀ pé lè àmú ẹ̀ kí wọ́n máa lọ ok ó ní ó tá à ń ṣe fún ròyìn ẹ mú lọ sínú yàrá ilé tó dúdú tí ò ní rójò kò ní rí oòrùn kò ní rí day débi tó máa rí night ẹ máa fún lóúnjẹ níbẹ̀ ẹ fún lómi gbogbo tó bá fẹ́ kẹ́ fún títí di ọjọ́ ìdájọ́ tiẹ̀ madam madam la ń pè yín o. ṣé mo pe madam lẹ́yìn ẹ dẹ̀ jẹ́ ká tìrìtì yín pẹ̀lú àpọ́nlé ọ̀stand ẹ ṣáà lọ primary school tó máa sọ ọ̀stand ẹ ṣe greet good morning. stand up my friend. madam. madam. lover boy. confam sir even ọbẹ̀ tó fẹ́ parẹ́ abálẹ́gbẹ̀ẹ́ báyìí. Uh, ẹ make arrangements fún ambulance kẹ̀dẹ̀ park body honourable akíngbadé akíngbílẹ̀ report tí mrs grace adémọlá mú wá sí ọ́fíìsì wa ó fi yé wa wípé ẹ ti ìyàwó yín ọ̀rẹ́ olúwa mọ́lé ẹ̀ jẹ́ kó jáde síta gbogbo frustration tẹ fún yìí ló lead sí pípara ẹ̀ tó para ẹ̀ so màá wá rọ̀ yín pé kẹ́ má sọ anything bíbáyìí because anything tí ẹ bá sọ ní bíbá òun la máa lò against yín ní ilé ẹjọ́ honourable you are under arrest sir. Things will never change if we keep quiet about it. We have to work For the change that we seek, on the poor we remain, a servant to the hands of the rich. Yeah, yeah, yeah, yeah, yeah. I would rather be a voice for the helpless and street. Ooh, the poor are seeking means to be free. Those who should be strong are so weak. The child needs the right to be free. Nítorí owó ẹlòmíràn ń ta ọmọ nítorí àtijẹun òbí ti ọmọ sọ́dọ̀ ọkọ. ta ló fẹ́ jà fẹ́ tọ́ ọmọ who is gonna fight for her the female gender needs tender care. Yeah, yeah, I would rather be a voice for the helpless and street. Ooh, the poor and sick and means to be free. Those who should be strong are so weak. The child the right to be free. I would rather be a voice for the helpless and street. Ooh, the poor wants to break through and free. Those who should be stronger, so weak. Our child has the right to be free. we keep quiet about it. We have to work for the change that we seek. At the poor, we remain a servant to the